àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ n'i gbogbo wọn o. kàláwù ìṣọṣọwa kámẹ́lì kẹfẹ́rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mirza ahmedu ahmadu àti shehu ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká wá ṣe kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ amadíyà àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ wa ká má di kẹfẹ́ rí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn shia kàláwù làwà níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tijaniya pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká aláwo ràn ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ. bisimilahi walhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin káàkiri àgbáńlá ayé mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ọjọ́ tòní ọjọ́ tòní ní mole ahad déètì òní ni ọjọ́ keje oṣù kejì oṣù sọ́fàr ọdún 1444 mo kí wa káàbọ̀ sí orí ètò wa ètò yín èyí tí a ti ń bá bọ̀ láti bíi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn tí a pè àkórí rẹ̀ ní àsòfíà zátù tọ̀ríkọ́ kọ́nàfàtì and Islam ẹ̀sìn Islam onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam ní ọjọ́ tòní insha Allah tí a fẹ́ ṣe episode twenty four episode twenty four ní ọjọ́ tòní a gba àlejò ọ̀kan nínú àwọn àfáà wa tí a bá nínú súnà tí Allah sì pé kí wọ́n dúró déédéé nínú súnà náà títí di àsìkò yìí èmi ti mọ̀ wọ́n ó ti ń lọ bí ọgbọ̀n ọdún tí mo ti mọ̀ wọ́n. ohun tó wá fa bí a ṣe gbà wọ́n lálejò ní òní tí a bá wo àkórí ọ̀rọ̀ wa ní ìrọ̀lẹ́ òní tí a pè ní ẹ̀sìn sufi lòdì sí ẹ̀sìn Islam a rí pé lábẹ́ rẹ̀ a ní kókó ìwádìí kókó ìwádìí ìyẹn ni case study a ní case study ní ìrọ̀lẹ́ tòní kókó ìwádìí náà sì ni. Koko, àwọn irọ́ former pastor moshood oyewole àwọn irọ́ former pastor moshood oyewole pẹ̀lú ògo àlọ́ọ̀ àlejò wa tòní àwọn ni wọ́n sì dé ni àwọn àlejò míì tún ń bọ̀ wọ́n tún ń bọ̀ wọn ò ní mọ ní ẹyọ kan wọn ò ní mọ ní méjì wọn ò ní mọ ní mẹ́ta ní àwọn tí ọ̀rọ̀ kàn báwo ló ṣe wá jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ rí wípé gbogbo àwa tí a bá ń fi ọkàn bá ètò àsòfíà dátù tọ̀rí kọ́ kọ́lá fati alislam àwa tá a bá ń fi ọkàn bá ètò náà lọ a rí wípé nígbà tí a ṣe dé bóyá bíi episode nineteen or twenty Eh, ọmọ bàbá oní sọ̀látù sábìkì sọnù ó jáde láti máa tiraka láti sọ pé òun fẹ́ fọ èsì ṣé eh, gbogbo ọkọ̀ tó ní olùpèrò náà ni ó ma rí àwọn èrò tí ó ma wọnú ọkọ̀ rẹ̀ àmọ́ ohun tó hàn sí wa ni pé àwọn ọkọ̀ kan bẹ tó jẹ́ ọkọ̀ ìgbàlà bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ̀ kan bẹ tí àwọn ọkọ̀ kan bẹ tó jẹ́ ọkọ̀ ìparun kí aláwọ̀ mẹ́tẹ̀ ká wọ ọkọ̀ ìparun. òdodo bí wọ́n bá ju ọ̀bẹ lẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ ní ìfimọ̀ lélẹ̀ àníṣẹ́ àlejò ní súfí àlejò ní súfí jẹ́ nínú ìsìláàmù ètè abásìgbàlejò èèyàn ìtẹ́sìn sọ ni pé tó bá ti lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta kọ́ máa lọ. so àwọn sufide ní ìbẹ̀rẹ̀ sẹ́ńtírì kẹrin ìbẹ̀rẹ̀ ọdún kẹrin ìbẹ̀rẹ̀ ọgọ́rùn ọdún kẹrin ó ní wọ́n tó dé sí Basirọ nílẹ̀ Iraki wọ́n lọ́jọ́ kìíní àwọn àfáà tí ń bẹ nígbà náà àwọn àfáà wa tí ń bẹ nígbà náà lọ́hùn tí wọ́n jẹ́ alùsùn náà wal wọ́n gbà wọ́n lálejò ọjọ́ kìíní àlejò ọjọ́ kejì àlejò ọjọ́ kẹta ẹ wá máa lọ bí ẹ ti wá wọ́n ní yunọ́ọ̀lì lẹ ti wá ẹ wá máa lọ wọ́n sàtàkùn wọn làwọn ò lọ mọ́ ah, dáadáa làwọn bá wá àdìkárù làwọn bá wá ṣíṣe láìláìlá làwọn bá wá àwọn fẹ́ máa ṣe àsàlátù fálẹ̀ bí Muhammadu ni àwọn fẹ́ ráyé sá ni ah, ọ̀dà ṣe ṣe ẹ̀ bá wá nù ẹ̀yẹ́ wulẹ̀ ń bẹ́nu Ìsìlámù ànẹ́bì ti fi kọ́ wa ọ̀rẹ́dì sallallahu alaihi wasallam so wọ́n bá dọ́jà kò burú ẹ̀wà ẹ̀wà jókòó ńgbà náà kẹ má lọ mọ́ bó ṣe di wípé ntí ó jẹ́ hidden agenda wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa mú bọ́ta níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan láti wá rí tọ̀ríkọ̀ kọ̀dìríyà àti rí tọ̀ríkọ̀ ṣàbìlíyà tọ̀ríkọ̀ kàlìwàtíyà tọ̀ríkọ̀ kàtìmíyà tọ̀ríkọ̀ wẹ̀síyà tọ̀ríkọ̀ nàkṣàmbàdíyà tọ̀ríkọ̀ tìjàníyà ṣàbìlíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bikini fi wá di àlejò wá fẹ́ gbalé mọ́lé lọ́wọ́ tó bẹ̀rẹ̀ tó dá sí wípé tí wọ́n wá ń pa ìtàn ìtànkálẹ̀ ìsìláàmù ní ní yúróòpù tí wọ́n máa ń pa ìtàn ìtànkálẹ̀ ìsìláàmù ní áfíríkà wọ́n á máa dákọ̀ àwọn onísúfì mọ́ whereas kì í ṣe pé ìsìláàmù ni wọ́n bá wa spread wọ́n spread àkídà àwọn ni àti ìbádà bídí àwọn ni ẹni tó gbóúnjẹ fún wa ni tó fi májèlé sínú rẹ̀ làwọn ń súfí tẹ́ rí un wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n sì fi májèlé sínú rẹ̀ àlàyé yìí la wá ń ṣe fún àwọn èèyàn wa wípé súfí o kì í sara ìsìláàmù o òun náà dá dúró lọ́tọ̀ ni ìsìláàmù náà dá dúró lọ́tọ̀ ni o kò papọ̀ kò jọra wọn o ẹ má dàpọ̀ o ẹ bá fẹ́ kú sínú ìsìláàmù kó yẹ wọ́pọ̀ òun súfí ni o o lè ṣe ìsìláàmù àti súfí papọ̀ òdo lọ́gbà wájú ọlọ́run o àlàyé yìí la wá ń ṣe fúnra wa lọ láti episode one títí àfidébí episode nineteen ohun tí ó wá ṣẹlẹ̀ ni pé ọmọ bàbá oní sọ̀látù sábìkì sọnù aládìsí wèrè tẹ́tí rántí ẹ̀ òun ló wá bọ́ta ó wá fọ èsì pé ẹ mẹ́ta búrọ̀ ẹ mẹ́ta lóhun o nǹkan kan náà ni súfí àti ìsìláàmù o àà yóò ṣe jẹ́ nǹkan kan náà wọ yìí sóòsì ẹ̀jí lójú ni pẹ̀lú àdúrú àlàyé tá a ṣe fún ọ yìí ok ọ̀dà kó lè mọ̀ pé òye nǹkan kan náà ọ̀dà jẹ́ ká kó ọwá mú àdísì wèrè kan wá àdísì wèrè yẹn so ọ̀nà àdísì tí lápùlù tó ti jẹjọ́ ń bẹ̀ ó ní àlejò sọ fi díkìrì láyé àtàyùkọ́lù mọ̀jìnúùnù bó ṣe di aládìsí wèrè nu torí àdìsí yìí àdìsí tí Imam Ahmadu gbà wá ni tó sì sọ pé àdìsí ilẹ̀ kò ṣeé lò á ti wá ṣe àzíkì ìtawà ya wèrè ok mo wá lọ kó àwọn ìyá rẹ̀ àwọn ìyá rẹ̀ káàkiri àgbáńlá ayé nílùú òyìnbó ni o ní Yúróòpù ni o ní Nàìjíríà ni o tí wọ́n ti tí wọ́n ń ṣe àdìkìrì tí wọ́n ti wá ya alágàn síbẹ̀ tó di pé èmi ń bu yèpẹ̀ sórí èyí mi ń gbọ́ ń gbọ́ hó hó hó èmi ṣe ha ha ha bíi bí àlìjẹnu nígbà mo wá kó àwọn ẹ̀rí yẹn wá pé ṣé n ta ẹ fẹ́ máa ṣe ní ẹ̀yin mùsùlùmí ẹ má da wọn lọ́wọ́ ẹ má di wèrè o ohun tí màá wá rí ni pé òun náà bá tún bọ́ọ̀tà padà wọ́n bá tún ṣe ẹ́písòdù mi ẹ́písòdù mi tó wá ṣe yẹn wọ́n hmm, lọ wá bí ìgbàlejò wa lónìí o torí pé nínú ẹ́písòdù kejì tó ṣe yẹn lọ́dọ̀ ara tiẹ̀ òun náà wá lọ kó fídíò mẹ́ta kan wá fídíò mẹ́ta yẹn mo ń sọ background kó lè yé àwọn èyí tó lé lómi sọ pé ó ṣe rápẹ́ máa búrò ẹ̀ mọ́ báyìí kò pọ̀ mọ́ mi òwe Yorùbá ló sọ pé bí iná ò tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán ní pọ̀ mọ́ mi a torí pé kò sí àtúnṣe mọ́ ní àlìkìyàmà tọ́ alákùnrin wá kó fídíò mẹ́ta kan bọ́ta fídíò mẹ́ta tó kó bọ́ta yìí fídíò àkọ́kọ́ tó fi ṣe nọ́mbà wán ó ní fídíò former pastor mashihud oyèwọlé fídíò kejì ó ní fídíò eh, ọkùnrin tẹ́ ń pè lábáyíkà yẹn tó ń fẹ̀sùn kan arákùnrin kan tó jẹ́ olùkọ́ rí nígbà kan rí ní mádùlẹ̀ arọ́bí nàìjírí tí òun àti àbúrò ẹjọ́ da okòwò pọ̀ tó sì jẹ́ pé nígbà tí wọ́n jọ ń ṣe okòwò náà kìí ṣe pé wọ́n gba fọ́ọ̀mù ní mádùlẹ̀ arọ́bí bẹ́ẹ̀ sì ni àwọn ọtọ́rítì mádùlẹ̀ arọ́bí nàìjírí wọn ò ní mọ̀ sí wọn ò dá wọn mọ̀ wọ́n sì gba ọkùnrin yìí ní ìgbà pé olùkọ́ kọ́mọ fún àmọ́ ní kéwù ni. Ke wọn ọ̀ràn ní pé kọ́tún lọ kó sínú bísínẹ́sì míì ok arákùnrin yìí òun àti àbúrò ẹntẹ́ǹpẹ̀ ńlá bàyíkà gẹ́gẹ́ bá a ṣe rí nínú fídíò yẹn lọ́jọ́ yẹn lọ́hùn so ó wá ń fẹ̀sùn kàn pé ó gba àbúrò òun ní one point eight million oníṣẹ́ ti rí àwọn alùsùnà nù ẹ dákun kí ló ka alùsùnà bíi pé e, e, àbúrò rẹ àti ẹnìkan wọ́n da bísínẹ́sì pọ̀ e, bísínẹ́sì wa ń dáná ọwọ́ agbè kàórí alùsùnà tí kì í bá ti ń torí pé wọ́n ojó ní súfí tí kì í bá ti ń torí pé wọ́n ní hatred sí súnà ànábì àtàwọn tí ń ṣe súnà ànábì sallallahu alaihi wasallam tọ́ àyànnà náà oṣù ọgbìyàn náà wà ó tún wá mú fídíò kẹta wá ibi tí àwọn kan ti péjọ táàtẹ̀ àwọn tí wọ́n ń ṣe àmọ́ sáré pé àáfà kan wọn jàlámíà ó sì ní irun gbọ̀n so ọ wá ń practice on practice tapando lọ́ba ní àbúrò ẹ mọ́ wàá wọ ọmọ ìyá rẹ o ẹ̀ súnà tapando ṣé súnà ní ayọ̀ lẹ́nu ṣé súnà ní ká mọ̀ lè pápá ká mọ̀ lè bí ẹsẹ̀ ni súnà tiwa táwa ń ṣe súnà tó sọ pé ànẹ́bì ṣe jihadi ni súnà jihadi làwa ń ṣe tó sì ní pé mùsùlùmí gbọ́dọ̀ máa wà pẹ̀lú àníyàn jihadi now ṣe wá rí ẹ̀ ti ọ̀rọ̀ ní ti làbáyíkà nǹkan nǹkan yẹn Eh, kí wọ́n ìṣe court case kan lọ́mọ lọ́jọ́ ẹ̀nì kóòtù kò kan má lùlẹ̀ arọ́ bíta pa in fact olùkọ́ yẹn gan bí seven years ago ó ti fi sí olùkọ́ nílẹ̀ ní má lùlẹ̀ arọ́ bí ó ti padà sí lọ́rin ọmọ lọ́rin náà ní ẹjọ́ lọ́mọ kò ń bẹ̀ kò kan kò kan kò kan lùsùn náà ìwọ́wọ́ tiẹ̀ nìyẹn tọ́ ẹ̀wárí ti eh, fíìmù àkọ́kọ́ tí ọmọ bàbá oní sàlátù sábìkì sọnù tó display hàn ayé hmm. ìyẹn ló wá bí bí a ṣe pe àwọn ṣéèkù wa bá a ṣe pè wọ́n wá sí ìjókòó tòní pé ẹ gbọ́ gbọ̀ngbọ̀n ní kan ọlọ́rọ̀ o ó kàn yín báyìí o èmi ò mọ̀ yín pẹ̀lú aburú rí o èmi ò sì gbọ́ aburú kan rí nípa yín a sì ti jọ wà ní ó ti ń lọ bí ọgbọ̀n ọdún o èmi ò gbúrò aburú kankan pẹ̀lú yín àmọ́ ní ìsìn alihamdulilayi ẹ̀ tí ì kúrò láyé táwọn kan ti bọ́ ọ̀ta tí wọ́n ń fi ẹ̀sùn burúkú kàn yín eléyìí tí ó dáa jù tí ó rẹwà jù òun náà ni pé kí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ́híbù lè kí sọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onítàn kẹ ká gbọ́ ìtàn náà láti ẹnu yín so ní báyìí mo ń fi àsìkò yìí kí ṣékùwa náà káàbọ̀ sí ìjókòó wa ní ìkànnì Talim TV eh, èmi kọ́ ni màá dárúkọ wọn fún yín fúnra ara wọn náà ni wọ́n bá ní fi tàpọ́nlé tàpọ́nlé introduce ara wọn sí wa bisimilahi sheikh. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. alaykum salaam wa rahmatulahi wa barakatuh. marhaban bikum. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم bisimilahi rahman rahim orúkọ èmi tí mo jókòó ti abúrahim bí báyìí ọlọ́run kó bá a ṣe àlékún dáadáa fún wọn èmi orúkọ mi ni dr murtada salahudeen adékúnlé ọmọ ṣákí ni mí mo sì ń ṣiṣẹ́ ní aláìndé product education chief lecturer ni mí ní aláìndé product education gẹ́gẹ́ bí a ti gbọ́ ọ̀rọ̀ tí wọ́n gbé wá. ṣépù wa ẹ jẹ́ kí n máa ti ìbéèrè sí yín ni mi ò tí fẹ́ kẹ́ ẹ bọ́ sínú agbami rẹ̀ a ti gbọ́ orúkọ wọn o lẹ́ẹ̀kan sí ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sísà. orúkọ mi ni dr murtada salahudeen adékúnlé tí ẹ jẹ́ tí mo jẹ́ lecturer ní aláyẹ̀dẹ́ college of education former mudiru ìyá òtúrásì Jamia Yotran tó wá láti Kuwait ẹni former mudir ní pé director ní ọ́fíìsì wọn ní mọ́nàtán ní Ìbàdàn bí báyìí. tọ́ náà ṣékù wa kọ́nà jẹ́ kí a ní pẹ́ dáadáa o ẹ dákun ọ́fíìsì yìí yẹn tí a mọ̀ sí hayatu turọ́ al-islami àbí. ìyá òtúrọ́. ìyá òtúrọ́. ìyá òtúrọ́ al-islami hmm láti Kuwait ni wọ́n ti wá dálẹ̀ bíbà yìí. bẹ́ẹ̀ni. Eh, ìgbà wo ni ẹjọ́ daṣẹ́ pọ̀ ìgbà wo sì ni eh, ẹ kúrò ní ọ́fíìsì náà. àjàṣẹ́ pọ̀ ní 1995 mo sì kúrò lọ́fíìsì náà ní 2006 almost 11 years ni mo lò ní ọ́fíìsì yẹn. Eh, lọ́wọ́lọ́wọ́ báyìí ìyáwó tó rọ́ọ̀pù yìí lẹ́yìn ìgbà tí ẹ̀yin kúrò ní ọ́fíìsì ǹjẹ́ ẹlòmíì rọ́pò rẹ̀ àbí wọ́n gbé ọ́fíìsì tìpa ni. nígbà tí èmi kúrò kí wọ́n tó gbé ẹlòmíì dé wọ́n yan amírù fún wa wọ́n ti wá gbé ọ́fíìsì yẹn kúrò ní Ìbàdàn wọ́n gbé lọ sí Ṣakí tó sì ń tún fọ́nṣọ̀n ní Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí so amírù wa náà ti sìn bẹ́ẹ̀ Ṣakí à ń pè ní ustaz Ismail Ọlárẹ̀wájú àwọn ni amir lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n gbà tó di twenty twenty twelve wọ́n gbé ẹnìkan wá tó ń jẹ́ ọmọ ìlú wa ń bẹ̀ náà orúkọ wọn ni Abdulrasaq Àkànjí òun ní òun náà ń bẹ níbàdàn bíbáyìí tí ń gbé bíbáyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tòun ní ń gbé òun ní máa ń dúró fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́jú pé òun ní mójútó ètò wọn ṣùgbọ́n ọ́fíìsì Ṣakí ni ọ́fíìsì yẹn wà ní àsìkò tẹ́ ti wà ní ọ́fíìsì sà kí ni ọ́fíìsì yìí máa mójútó kí ni wọ́n máa ṣe kí ni iṣẹ́ wọn láwùjọ wa. actually inú ohun tá mójútó nínú iṣẹ́ wa òun náà ni pé inú objective ìyáàtúrà àlìsílámì òun ni pé táwọn náà bá ti gbó kọ yìí ni pé heritage revival of Islamic heritage ni pé àwọn nǹkan tí ó ti nù wá nú ẹ̀sìn wa kàtà jí nínú rẹ̀ náà ni ìpè àwọn èèyàn padà sí inú súnà tànẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀ náà ni pé àwọn tá a bá ti rí láwùjọ mùsùlùmí tí wọ́n gbé ọ̀rọ̀ ọlọ́run àti àdìsá nígbà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n gbé dání ká wọ́n tún mójútó yẹn àwọn tẹ́tà ń ṣe ní ọ́fíìsì wa òjùbá á sì ń kọ́ mọ́síláàsì à ń gbẹ́ kẹ̀ǹga à ń gbẹ́ bọ́ọ̀hù àwọn tẹ́ wo òjùbá òun náà lọ wọn ọ̀rẹ́ wa níṣẹ́jú bá òun náà lọ. ǹjẹ́ iṣẹ́ yín kankan ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá jẹ́ rivers tó kù nù christianity tó bọ́ sínú ẹ̀sìn islam. rárá o kò ní í ṣe rárá kò ní nǹkan kan ṣe pẹ̀lú iṣẹ́ wa bákan báyìí ó ti lè jẹ́ máa ń ṣẹlẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí mùsùlùmí a mọ́ ń gbára ta tàbárí ẹnìkan tó islam kódà irú yóò ohun tó ń tó ń lè jẹ kódà kọ́mọ́ jẹ ẹnìkan kan kọ́mọ́ ní kọ́mọ́ ló kọ̀ kankan nílùú tí ọba ti wá pẹ̀lú ògùn ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ bàbá ti gbúrò rẹ̀ àwa kàn àwa irú ẹni bẹ́ẹ̀ kàn pé a ah, irú ẹni ẹ̀tọ́ ẹ̀ káwà kárìn lọ́wọ́ ni torí pé tí ọba tún rìn rẹ̀ lọ́wọ́ ó sì padà síbi tí ń ti ń bọ̀ tí kò tún báwọn náà lọ kéde pé ń bẹ nínú ètò àwọn èèyàn ìtàǹbà ṣiṣẹ́ kò sí ètò wọn rárá àti rárá ẹni tó sì jẹ́ ọ̀gá fún wa lọ́fíìsì wa ńgbà náà lágbè jásímù alainati ọmọ kuwait ni òun ló wà fún kọ́rọ́t lè fèkìyà ní kuwait. tọ iléeṣẹ́ yín yìí báwo gan ni wọ́n ṣe máa tọ́jú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ gangan ṣé owó oṣù yín ṣé ẹ̀yin tẹ́ bá fẹ́ gbowó oṣù rí pé wẹ́ẹ̀tì amọ̀kówó wọn ó ní lórí púpọ̀ tí tẹ́ bá sì ṣe owó wọn sí náírà Eh, látìgbà pípẹ́ ìmọ̀ wú gbogbo ju owó náírà lọ ǹjẹ́ owó yìí tẹ́ mọ́ gbàǹgbà náà bíi lákòlákò lẹ máa fi gbé lọlé àbí báwo ni ẹ ṣàlàyé ẹ̀ fún wa. alhamdulilayi ìgbà tí mo wà bẹ́ẹ̀ tí mò ń ṣiṣẹ́ torí pé kúwèé tí náà mo àti mo ti gbà sẹ́yìn wálé kí àwọn ọ̀rẹ́ mi bá mi ṣe ọ̀nà rẹ̀ tí wọ́n bọ̀ gbà sẹ́yìn wálé nígbà táwọn ti kó lọ́hùn wọ́n sáyìn kọ́ńtàdì báwọn mọ̀ fún mi ní three hundred dollars ní gbogbo oṣooṣù mo ti wọ́n sáyìn fún mi kò báwọn náà lọ wọ́n fi sàkàsà gbé ewu fún mi lẹ́yìn náà a rí pé tí gbàtà wà nílùú oṣù mẹ́sàn sálárì wa lè mọ̀ dì oṣù mẹ́sàn lẹ́yìn pé bí n ti yáwó lọ́tún mímọ̀ yáwó ní òsì tó jẹ́ pé jọ owó ìbá dé gan-an á fi gbèsè láti lọ́tún lọ́sì àrí àǹfààní kẹsẹ̀ pé ohun tọ́mọ olóàbí fi ṣe ni àlè rọ́pọ̀ kò sí ìkẹta àríṣe torí pé ẹ̀yìn náà oṣù mẹ́sàn nàìjíríà gan táwọn bá ṣiṣẹ́ gan a rí pé bí wọ́n bá jẹ wá lówó oṣù kan àmọ́ kí ìhòròhòrò ni kátàkì wọn jẹ́ ìlú oṣù mẹ́sàn-án bóòrò yẹn ti lè pọ̀ tó ìlú ní three hundred dollars lásìkò táwọn wí ní èlò ni láàrú ìdí sixty thousand lọ tá a bá tẹ tán nígbà tí lásìkò yẹn three hundred dollars náà wọ́n san fún mi bí wọ́n ti ń ṣe ń san náà nìyẹn tí mo fi kó mẹ́ tí wọ́n pé kì í ṣe pé yẹn ń wá owó yẹn ń wá ní gbogbo ìgbà tí ń tẹ̀léra wọn dáadáa kí wọ́n mọ̀ rárá o oṣù mẹ́jọ oṣù mẹ́sàn-án oṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ló lé èmi ní pé ọ̀gọ́ irú nǹkan báwọn ọmọ nàìjíríà ni mí mo sì tún lè tún takọ́sọ́ síwájú láti wáṣẹ́ síbò mi ìyẹn ló mú mi tẹgbẹ́ tí mo sọ pé mo ń ṣiṣẹ́ láláyẹn dé mo wá iṣẹ́ àwọn ọ̀rẹ́ mi kún mi lọ́wọ́ wọ́n bá ń wáṣẹ́ ní aláyẹ̀dé college of education tó tó jẹ́ pé ibẹ̀ náà mo ti wà tó tó di pé mo kúrò ní ìyá òtúrà àti mo ti gbàṣẹ́ sí aláyẹ̀dé college of education torí pé mo gba tẹ́sí aláìdíkọ̀ ẹ̀sẹ̀ bá gbọ́ ní dáadáa agbé agbé iṣẹ́ ìwá láti Kuwait 1995 náà mo dé sílẹ̀ mo sì gba tẹ́lá aláìdí 1999 exactly dog náà mo gba tẹ́lá aláìdí till date aláìdí mo wà tí mo lẹ́tọ̀ ń bẹ tí mo jẹ́ imam ní college of education aláìdí ń bẹ currently chief lecturer ni ní mi bẹ. sọ yìí tí n bá gbọ́ yín yé sà. Eh, owó oṣù tẹ́ ń gbà gan níbẹ̀ tá a bá tẹ sí náírà kò wọ hundred thousand naira. ọ̀wọ́ rárá àti rárá lásìkò yẹn. bákan náà sì ni pé kì í ṣe pé owó oṣù yẹn ẹ tètè máa ń rí gbà lójú ẹsẹ̀ tó tù bá ti parí. rárá àti rárá wọ́n a máa jẹ ìnáwó bí oṣù kan oṣù méjì oṣù mẹ́sàn-án oṣù méjì oṣù mẹ́sàn-án oṣù mẹ́sàn-án tí wọ́n tẹ̀wà arọ́ gbogbo ẹ̀sán lẹ́yìn náà bá fi san gbèsè wàláwò lè ló sáà ẹ̀ ilé tí wọ́n ti wulẹ̀ sọ ìná kò bá mi lójijì torí pé àwọn àfáà wa gan míì tí wọ́n ń bá tí wọ́n àwọn ṣéèkù wa ahmadu tuhami tí wọ́n bá ìgáfà hayatul ìgáfà nígbà kan tẹ́ ń bá wọn ṣiṣẹ́ nínú nǹkan tèmi náà mọ̀ torí pé mo ní ọ̀rẹ́ kan tí àjọ jẹ́ ìrọ̀ tó ń pè ní iskilo hamza abusara tó dá sí pé pé máa ń sọ fún mi láì mọ ìgbà yìí pé owó oṣù àwọn ó ti ń lọ bí oṣù mẹ́fà o táwọn ò tí ì gbà o wọ́n ń lọ bí oṣù méje o tó túmọ̀ sí wípé pé à ń bá Saudi ṣiṣẹ́ à ń bá kùwẹ́ẹ̀tì ṣiṣẹ́ èyíkéyìí lè lárúbáwá kò túmọ̀ sí wípé ó ń tì yọba yá di olówó fáàpó wọ́n a máa fi àpò àpò takataka wọ́n fi máa di owó fún onítọ̀hún ẹni tí wọ́n sì ń jẹ lówó oṣù sẹ́mọ̀ yóò ti kọ́kọ́ máa tàràkà káàkiri yóò máa tàràkà káàkiri kó tó wá di pé wọ́n wà padà wá san owó oṣù yẹn wọ́n padà san náà ní o ṣùgbọ́n kì í bọ́ sí ojú ọjọ́ kì í bọ́ sójú ọjọ́ wọn lò lé. kì í bọ́ sójú ọjọ́ ẹ dákun ẹ̀yin adarí pọ́n kẹ́ẹ̀tún gbórí wọlé èmi ò mọ tí ń bí inú báyìí o gbogbo yín lẹ lajú lẹ̀ nígbà tí former pastor Moshood Oyewole nígbà tó bọ́ sórí social media tó nǹkan tó ń sọ́nù ọ̀rọ̀ ẹ̀ wípé inú òun ti ẹ̀dùn báyìí pé orí social media ló ń ti wá sọ̀rọ̀ yìí gbogbo ilẹ̀ mọ̀lájú lẹ̀ ẹ̀ mọ̀ gbé orí pupa ẹ̀ mọ̀ gbé wọlé ok àwọn tó wá fẹ̀sùn kàn àwọn tó fẹ̀sùn kàn wọ́n wá fẹ́ sàlàyé ti fẹ́ ìdọ̀dọ̀ tí wọ́n ẹ wá ń gbé orí pupa wọlé ẹ ọlọ́run o ẹ ọlọ́run o e, e, mi ò ní sọ jù báyìí lọ fún yín tọ́ ṣẹ́kù wa kọ́lọ̀ jẹ́ kárí ìpẹ́lẹ́wé dáadáa o ǹjẹ́ tí ẹ̀ mọ̀ former pastor Mashood Oyewole bẹ́ẹ̀ ni mo mọ̀ lásìkò gba Islam mo sì bẹ ní Ìbàdàn nígbà náà níbi tá a ti mọ̀ ròyìn báyìí nígbà tó gba Islam táwa náà gbúrò pàtàkì jùlọ torí pé lásìkò tèmi ń bẹ ní bíbáyìí UMB ni mi máa ń kírun lẹ́bi mọ́ṣáláṣí tó di súnà mu UMB tí n bá kírun UMB ń lọ sí bolúwájí ní ti mọ́ṣáláṣí àwọn tàdọ́mù nígbà náà torí mọ́sáàsì súnà náà làwọn wa káàkiri bó ṣe jì sí àdúgbò mi tó so umb ni mọ́ ń kírun olómọ ṣe déédéé pé wọ́n fi ọkùnrin yìí mọ̀ṣúdù ìwọlé yìí wọ́n ń introduce rẹ̀ pé tọ̀ pásítọ̀ tó gba ìsìláàmù ní o eré èmi náà wú pé a ah, irú ìrànlọ́wọ́ la lè ṣe fún ẹni pẹ̀lú ọ́fíìsì wa tí a wà ń bẹ̀ èyí yóò sì ti ní program ọ́fíìsì wa lè pé wàá sọ pé a ah, pè dandan kí wọ́n ràn lọ́wọ́ ṣùgbọ́n kí làwọn náà àwọn tààrù ìgbàgbé lásán ìrìnà lẹ́wọ̀ láti ẹ̀fún ṣùgbọ́n àánú gbé wa pé á eré ẹ̀rẹ̀ kanẹ̀ lọ pé ìmọ̀rí mi kankan ju pé umb tèmi máa lọ ń kírun ni wọ́n gbé dìde pé pásítọ̀ ní òótọ́ gba Islam èdè ìwà hù lórí gbogbo mùsùlùmí ṣe máa ń hù náà ni. tọ́ ẹ ṣeun ẹ dákun sà ǹjẹ́ ẹ mọ iléeṣẹ́ kan tó tún ní ṣe pẹ̀lú wẹ́ẹ̀tì tẹ́ ń pè ní Zakat House in Kuwait tí wọ́n ní ẹ̀ka tí wọ́n sọ pé wọ́n ní ẹ̀ka sínú ìlú Ìbàdàn ǹjẹ́ ẹ mọ nǹkan kan nípa ọ́fíìsì náà. kò sí ọ́fíìsì kankan ẹ̀ẹ́dẹ́ bí mo ṣe mọ̀ láti àpòtẹ́ mi ti dé n ò ní bẹ́tù zakat ti Kuwaiti n ò ní ọ́fíìsì kankan ní Ọ̀yọ́ state mo lè sọ lọ́rọ̀ state torí pa àmọ́ ilẹ̀ Haúsá wọn lè ní ṣùgbọ́n lọ́rọ̀ state ní ọ̀ba ìmọ̀ tí mo mọ̀ títí di òní bẹ́tù zakat ò tí ì ní ẹ̀ka kan ní ọ̀yọ́ state lọ́dọ̀ wa yàn so kò yìí tí ohun tó ń tọ̀hún sọ yẹn pé bóyá bẹ́ẹ̀ zakat náà rárá o jàmíyà ìyá òtún ráàsì nìkan náà ló sẹ́rọ̀ dàgbẹ́ kó tì í ní ẹ̀ka ní nàìjíríà ní ọ̀yọ́ state lọ́dọ̀ wa ń bí báyìí bọ́sẹ̀ jẹ́ pé àwọn màdúùbù ti pọ̀ látọ̀dọ̀ wọn náà ní ìsìn tó wá pé èyí ṣe pé ìyá òtún wọn bá ti tẹ́ àwọn òràn ìrìn jàmíyà náà ni àwọn màdúùbù ta ní ní ìsìn tọ́pọ̀ lọ rẹpẹtẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ti zakat bidọ́pù rárá kò tún ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí gbèsè zakat ní Ọ̀yọ́ state kò tún ti ń jẹ́ bẹ́ẹ̀. ẹ dákun sá bóyá ẹ̀gbọ́n bèrè ìròyìn. yes sir. baitu zakati alikuwaiti ní ìpè mm. lárúbáwá ní èdè gẹ̀ẹ́sì zakat house in kuwait ẹ̀ka wọn ní ìlú ìbàdàn. kò sí kò sí rárá rí kò sí rárá àbúgbà tẹ́lẹ̀ kò sí kò sí rí kò sí rí pàápàá rárá kò sí rí. Ah, kò sí rí pàápàá ẹ dákùsà baitu zakat baitu zakat alikuwaiti tóyìnbó rẹ̀ ń jẹ́ zakat out in kuwaiti nílùú ìbàdàn yìí hmm. wọn ò ní ẹ̀ka rí mẹ́rin wọn ò lẹ́ka rí mẹ́rin wọn ò lẹ́ka rí till data ṣe sọ ìwọ̀n lẹ́ka tọ́ ọ̀dà wọn ò ní ẹ̀ka náà ìmọ̀ ní sọ pé ilé iṣẹ́ yòówù tó jẹ́ ti religious organization tó ti ẹ̀wá àtọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ léè tí ó jẹ́ ti Kuwait o jàmúyà ìyá òtòrá ti islami ni àwọn ní ìlànà làwọn bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ Ìbàdàn ní báyìí títí di òní olóòní òní olóòní kò sí ń jẹ́ báìtù zakat ní Ọ̀yọ́ state kò sí. ṣé ṣe bá rí former pastor Mashood Oyewole tẹ bá rí àwòrán rẹ̀ ẹ lè dààmú kò ní. ó lè dààmú torí pa àti several times láti jọ pàdé. ok sir ọ̀dà ọ̀rọ̀ méjì ló kàn yìí. ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ bẹ́tù zakati al-Kuwaiti hmm. torí a mọ̀ pé ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìyá òtúrọ́ọ̀f al-Islami sábìkọ́n sábìkọ́n now a sì mọ̀ pé tí iléeṣẹ́ tí Kuwaiti tó bá tún ní iléeṣẹ́ míì láti Kuwaiti dandan ni kó wà nínú màlúmọ́tì yín kó wà nínú nǹkan tẹ́ ẹ mà kódà ẹ tún jọ ní tààwùnù alálèbírí wà tẹ́kúwà nínú àwọn ọ̀nà ṣàtọ́ọ̀tì dàwíyà tí ẹ máa ṣe tọ̀ ẹ sì ní tẹ́ bá rí former pastor Moshood Oyewole nínú screen ẹ lè dábọ̀ fóun ni. mo dà máa dáhùn máa dáhùn mọ̀ dáadáa. ìwé gbogbo ẹ̀yin tẹ́ ń wùwà káàkiri àgbáńlá ayé ẹ dákun o ẹ má bínú pé mo ti sọ wípé irinṣẹ́ ti wa a sì mánéjì ẹ̀ lọ́wọ́ ni kí Allah ò jẹ́ kí a rí ẹni tí ó lè kún wa lọ́wọ́ tí òfin ní máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yìí ẹni tẹ́ ń wò lójú sùn yìí àbá apá méjì ni o ẹ bá ní tọ́ka sí ẹni tá ń pè ní former pastor Mashood Oyèwọlé. àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àfàtọ́ wà tí ń báyìí àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ àfàtọ́ wà tí ń báyìí ní ọwọ́ sí àfà yẹn. gbogbo ẹ̀yin ayé gbẹ̀yìn sùnmí sẹ́yìn gbọ́ báyìí o wọ́n mọ ní sí wọ́n mọ former pastor Mashood Oyèwọlé wọn láwọn mọ̀ tẹ́ bá táwọn bá rí lójú screen so ìtẹ́wáwò lójú screen wa ní ìsìn àwọn àfáà méjì lẹ́yìn náà ń wò ó ẹnìkan wọ àlùkìmbà ó wọ jàlámíà wáìtì ó dé fìlà àbòrò pupa jàlámíà wáìtì àti àlùkìmbà ẹnì kejì ó dé fìlà bí àbòrò náà ni kìí ṣe funfun ní tiẹ̀ kìí ṣe pupa kìí sì ṣe funfun so ó sì wọ aṣọ jàlámíà ta wá former pastor mọ̀ṣíùdì oyèwọlé nínú àwọn méjèèjì ṣe. nínú àwọn méjèèjì lẹ́ni tó dé fìlà dúdú àti jàlàdíà kì í sẹ́ni tó wà kíńgbà sọ. tí ó bá dá sí pé fọ́mà pásítọ̀ mọ̀ṣíùdì oyèwọlé tó nà bá láǹfààní àti mọ wùwà báyìí tí ó bá sì láǹfààní ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ mọ̀ ọ́ ẹ bá ní ṣíà rẹ̀ ní prógámì ẹ bá ní pè pé ọ̀rọ̀ tó sọ àti gbọ́ sáìdì tọ̀dọ̀ tiẹ̀ ó kù sáìdì ti ọ̀dọ̀ ó kù sáàdì ti ọ̀dọ̀ ṣéèkù wa mùrítádọ́ sọ̀làhùdín tó mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tí former pastor Yewole sọ fún bíi about bíi less than thirty five minutes àwọn ọ̀rọ̀ náà ìsọ̀rísọ̀rí ni wọ́n ìsọ̀rísọ̀rí ni wọ́n so eléyìí tó kan àwọn ṣéèkù wa mùrítádọ̀ sàlàudín bẹ́ẹ̀ yóò jẹ mọ́ bí oríṣi bí méjì méjọ́lè méjì ok eh, màá kàn tún bí wọ́n léèrè fẹ́rẹ́ lórí àwọn yòókù ní tó bá necessary bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó kàn wọ́n gan gbọ̀ngbọ̀ngbọ̀n ẹyọkan ni so èyí tó wá súnmọ́ èyí tó kàn wọ́n jù tó súnmọ́ èyí tó kàn wọ́n jù mo fẹ́ kí gbogbo ayé ká bá ní gbọ́ o. ìwé ìṣe náà tó làwọn ẹ̀dàpọ̀ ìyá ṣe ìsìláàmù lè yá ṣe báwo náà lè ṣe ṣe bẹ́ẹ̀ àlùkùrá ń ṣe yá ṣe wọ́n lọ lọ kí là ń kó. ìwé ìṣe náà làwọn ìwé tó ń sọ léyìí zakat house in Kuwait wọ́n ní ọ́fíìsì ní wọ́n zakat house zakat house in Kuwait jẹ́ zakat house in Kuwait yẹn wọ́n lọ wọ́ ààrẹ tí wọ́n káàkiri ayé ni o ìgbà tí mi dé mọ́sárì tí wọ́n wọlé sí asia ní 1992 èmi ò bá mi ní asia ní o mo lọ àná alábàkọ́tì wáàlì yìí ni o owó owó bàbá mi mo fi ra bẹ́ẹ̀ni mo fi ra tíkẹ́ẹ̀tì mo fi gba bíta mo sì lọ sọ́run ní aláàrí kì í pé ti bá dán máa rí scholarship àbí máa wọ jámíà yẹn mẹ́sìn.

ó fún wa ní one hundred and twenty láti ní tí a ń gbà lọ́wọ́ ẹ̀ lóṣooṣù ó ti ṣe fún gbogbo orílẹ̀-èdè àgbáyé káàkiri ní ẹ̀. lẹ́yìn ẹgbẹ́ pé kí lẹ́nu gbogbo wọn. àkáǹtà fi kúrì. àkáǹtà fi kúrì. wọ́n ní ọ́fíìsì àwọn ní àwọn ọmọ odò tèmi fi parí láti àbíké mo fi dé lé mo fi ṣe tán. àwọn náà ni wọ́n tún náwó dé nàìjíríà yìí. wọ́n kẹlẹ̀ ti mọ́nà tẹ́lí padà nígbà náà lọ́hùn ẹ̀wọ̀n ti gbani lẹ́ẹ̀kejì gbani lẹ́ẹ̀kejì tó mo ti wá jókòó ara mi jẹ́ ni wọ́n bá dé ńjọ́ náà wọ́n bá ní àà ah, báyìí báyìí báyìí náà yìí àwọn ní di sẹ̀tífíkẹ́ẹ̀tì náà àwọn oṣù kìíní kan àwọn akọ̀wé wọ́n gba sẹ̀jẹ̀ríkẹ̀tì àwọn sẹ̀jẹ̀ríkẹ̀tì wọ́n fótó sí àtẹ̀wọ́n kọ̀ ọ̀ríjìnà fún mi o wọ́n sì kọ ìwé lórí ọ̀rọ̀ mi ẹni báyìí dàgbà ló jẹ kíní kan báyìí lẹ lórí ìsìláàmù ó tẹ̀sí táwọn akiri wọ́n bá ṣe àwọn bá gbé ìwé yẹn lọ. ó wá di dáná lẹ́yìn tẹ́lẹ̀ fún gbé ìwé lọ tó ti pẹ́ ó tó bí oṣù káàbọ̀ ó kà ní ké níjọ́ náà ah, alhamdulilayi ọ̀gbìn àgbàlẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ hmm àní kankan tá a fẹ́ jẹ ilé àtàwọn ọmọ tá a tó kú nù kìrìsìtẹ́nìtì níbi tí wọn àti mọye ti ń ta nǹkan ó jẹ́ pé just go to the store room and collect everything collect everything dáhùn oúnjẹ ń ta nǹkan lọ́jà níbi kírísítọ́ àti yìnbọn ẹ̀jẹ̀ ó ti yapa ẹ̀ ló ti yapa ló ti yapa tí ó wọ̀ ẹ̀kẹ́ lẹ́ẹ̀mẹ̀rẹ̀ ń tún fi tọrọ ni. this condition náà wá jẹun ó tún wá pẹ́ẹ́dẹ́gbẹ́ pé kí ìyàwó mi ó lọ sílé tó dá òkú kan kú fún wa kí ni ká wá ṣe báyìí o ó kì í jẹ́ lọ sọ́dọ̀ ọ́fíìsì àwọn mo wá rìn ẹsẹ̀ mo rìn lọ́nà gbàdá mo wá lọ sí ọ́fíìsì àwọn pípì ṣé ìdá ọjọ́ bàbá tó wà náà jùlọ wọ́n bá rìn ọjọ́ bẹ̀rẹ̀ lọ́nà gbàdá ọjọ́ tí bàbá tó wọ́n nínú wọn lọ sí. Mo wá nìkan ọ̀sẹ̀ mi tẹ̀lé mọ́. Mo di ọ́fíìsì wọn. Mo gòkè lọ. Nígbà tí mo gòkè, mo bá igbákejì ọ̀gá àgbà. Láti gbà ló ti bẹ̀rẹ̀. Ọmọ ìṣọ́ ìgbésí ọmọ ìṣàkí náà tán. Bẹ́ẹ̀ ọmọ ìjọ wọn ló lọ. Èmi ò ní dákọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀. Náà, wọ́n sọ léyìí be very, very careful of them. Tí ṣe pé ọlọ́run tún rẹ̀ ló ṣe ìsìláàmù lọ́lẹ̀. Ó tó ló ṣe kíkíkí tí ó bàbá. padà ṣe bí. Mo wá bá mi sí dọ́là ọ̀pọ̀ pátákì kúrò lọ́dá lọ́wọ́ ló lọ sí Èkó. Ó tí mo bá wà rẹ̀ á ó gbogbo owó tí ó sì wà lọ́fíìsì náà ni wọ́n fi ṣátà mọ́tò lọ. Ó ń sọ̀rọ̀. Ó kí ni wọ́n lọ sí ọ̀sọ̀ fún mi ó ní kí n dúró nǹkan kan ṣé ẹ ti jẹ́ mo ní ọ̀rọ̀ oúnjẹ tí ẹ̀kọ́ ni mo bá wà náà kankan látàgbòkú jókòó jókòó jókòó jókòó ti rẹ̀ ní akísúrì tán ní òyìnbí mo ní lábọ̀ ẹgbẹ́ mọ́ lọ torí ibi tí mo yẹ ẹgbẹ́ ti kẹsẹ̀ sí owó mi àwọn ọmọ wà lé ìyàwó wà lé lọ́bẹ̀ yẹ́ lọ́gbọ́n kò nǹkan kan yẹ o bí mo lọ́wọ́ pàmò lórí ó ní ìwúlò tá a bá káàṣì ìtàn gbà náà a káàṣì ìtàn á ah! a tó gbúrò kì í torí ẹyẹ mọ lọ torí wọn mọ retí lé bá a ṣe ń báyìí làwọn wọn dé báyìí question tó kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó fi sí ọ́fíìsì mi bá láàárọ̀ pé ta ló sọ fún lọ. àwọn ẹni kan ní ta ló sọ fún lọ ta ló sọ fún lọ. àfẹ́ àwọn ọkùnrin ètò ti gbẹ̀yìn lé lórí. Social media fún mi ní sọ̀rọ̀. Kuwait, Jakarta ní Kuwait. Kí wọ́n sọ pé àìsàn ti ti dé látàárọ̀. Wọ́n máa sọ lágbára ní àwọn ọkùnrin yẹn, ọkùnrin jìnnà máa rẹ̀ ọ̀kẹ́. Yọ́n wọ̀ sí yẹn gan, tó bá ti ní ìpàdé, tó bá ti ní ìpàdé àwọn àwọn ìpòmílẹ́ àbúrò àbúrò nínú. Ó wá sọ nǹkan kan, ó ní ṣe mo gbọ́n gbígbà. Pásítọ̀ ní mi tẹ́lẹ̀ mo gbọ́n gbígbà ó ti yí ọ̀rọ̀ rẹ̀ english english ṣàlá ní bàbá mi sọ english ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àtìkù yòókù ikú ayé lọ́rọ̀ Wọ́n ní dáwà tí ìṣẹ̀yẹ ni wọ́n lọ, wọ́n ní kọ́dà wọ́n ní kí àwọn kẹ́mi ohun ká ṣe dábí kó orí kọ́ tẹ̀wà káwọn òjì rẹ̀ yìí, ọ̀rọ̀ lọ́rọ̀ lójú àti kàbárí sọ̀rọ̀ onídàá mi kí wọ́n ṣe lọ wọ́n lè rán sí mi o orí mi ló ń fi wá o àti wípé gábà tí n bá ń ṣe lóṣooṣù ní kàkàkà kò wé tí ó máa san owó fún mi tàlàrí. bí ẹgbẹ́ ní ẹ̀rọ ara ẹni tó kàkọ́ ara ara wa fún àwọn òkè ìpínlẹ̀ kọ́kà ní ẹni tí mo bá wá sọ pé ah nígbà ìgbà ìwọ́n máa ń látàárọ̀ ẹnìkan wá tẹ̀lé wọn wọ́n máa bọ̀ wò ìyẹn láti ọ̀wọ́ ọ́fíìsì wọn náà ní ti ń ṣiṣẹ́ orúkẹ yẹn lágbára rẹ̀ wá àwọn méjì ló wá wọ́n á sọ fún mi ọjà ara tí wọ́n tiẹ̀ fún mi ká sọ ẹ̀jẹ̀ bàbá fún mi ní hundred dollars ìjọ náà ó yẹ hundred dollars kí n kàn fi lára tí wọ́n fi kí n padà wá ní jọ̀kẹ́ta pé alábàáyà àti sinmi àti ẹ̀dá ṣiṣẹ́ nǹkan nǹkan nǹkan gbogbo ìdábí ìtafẹ́ sí ní àti gbogbo ọ̀rọ̀ tí lè sọ ní àti gbogbo a fẹ́ fún mi ní ìgbàgbọ́ fún mi. ó bá ẹ lẹ́yìn tó pọ̀ ní. gbàgbà àgbà nígbà àwọn haúsá lọ lọ́rọ̀ sáṣe orí bá ti sọ́kẹ̀ tó tó ń kọ́ òní rẹ̀ ok lọ́lọ́. wọ́n wá sọ fún mi wípé owó yẹn ni wọ́n mọ̀ fún mi lóṣooṣù yẹn pé oṣù mẹ́ta mẹ́ta ni wọ́n láwọn ìmọ̀ ọ̀gá òní kò sọ bẹ́ẹ̀ fún kọ́ gírámà o oṣooṣù ló lòun mọ̀ ní wọ́n ló mọ̀ fún mi o àwọn oṣù mẹ́ta mẹ́ta ló kàn bá ẹ̀ pa oṣù kẹta pé ó kẹta jẹ́ bá ẹ̀ pa kò bá lọ ọ́fíìsì.

nílò torí pé mo mọ̀ fáwọn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ èmi nìkan mo wà pẹ̀lú àwọn déńdé lókè àwọn tó ṣe báyìí wọ́n lè fún lọ́rùn pàtó pa mi kí ọkọ̀ yìí fi nìkan tẹ́lẹ̀ gbọdọ̀ sí lọ àwọn tó lè kẹ́rù ìlú wò wọ́n lè pa mi mo bá lọ́mọ bẹ́ẹ̀ lọ. ṣé kò wá mo lérò pé ẹ ti fídíò tí ẹ wò yìí ah, ah. kí lẹ fẹ́ sọ ń parẹ́ o Kuwait Zakat kí ló pè náà Zakat house in Kuwait tí wọ́n ní ẹ̀ka sí mọ́nà tán lórí ọ̀sẹ̀ ah, ọlọ́run o ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ̀ òtún oníkàmọ́bẹ láyé. èmi tí ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tọkùnrin sọ látòkè jẹ́ irọ́ pátápátá ni àkọ́kọ́ ní ọmọ kọ́fẹ́ káwọn tí wọ́n ń wò wá kí wọ́n gbọ́ ọ̀dọ́ bàbá tí ń a lọ ní èkó ọkọ̀ náà kìí ṣe pé bàbá yìí lọ́wọ́ nítorí pa lódodo lọ́nà ìlú mọ́tì lọ bẹ́ẹ̀ sórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀dà cat house ní nàìjíríà Um, zakat out in kuwaiti kò sí mọ́nà tán jàmíyà ìyá ọ̀túnra ti sáámi àwa la gbé làwà mọ́nà tán kó tún ti ń jẹ́ta a ní kẹ́kẹ́ ti pẹ̀lú kódà ìyá ọ̀túnra tó ní connection kẹ́ pẹ̀lú zakat bẹ́ẹ̀sì ti zakat kuwaiti rárá àti rárá wọ́n tó so ní ìsinyìí ẹ̀ ń sọ fún ayélujára bá sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni sà àti mùsùlùmí àtẹ́tẹ́ sí mùsùlùmí ní pẹ̀lú social media. so ẹ̀ ń sọ fáyé nìsí pé that office. bẹ́ẹ̀ zakat out in Kuwait. lẹ́ẹ̀kọ́. kò sí ní Ọ̀yọ́ state. lọ́yọ̀ state. kò sí rí. kò sí rí. títí di àsìkò yìí. yàtò ìtàbà jàmíyà kẹtọ́ tẹ̀ sí tó ti sàlùwàsọ láti Kuwait tó ti ọ́fíìsì sí Ìbàdàn jàmíyà wà lákọ́kọ́. jàmíyà ìyẹn jàmíyà ìyá òun ni kò sí bẹ́ẹ̀ zaka ti lé ìtìsẹ́ èmi ò sì gbòòrò pé wọ́n ní ọ́fíìsì ní Nàìjíríà ní Ọ̀yọ́ state ní ìlú sọ pé nàìjíríà lọ́lọ́ ṣe yí o ti dàgbà ti sọ̀rọ̀ yìí ti this moment tá a sọ̀rọ̀ yìí o kò tí ì ṣe ọ́fíìsì wọn níbi kankan wọ́n lè ní mọ̀ dúwò àyíyìn ìdísọ yẹn ṣùgbọ́n pé ọwá ní ọ́fíìsì tí àwọn èèyàn mọ̀ lọ́wọ́ bá wọn bẹ̀ pé mo fẹ́ ṣe nǹkan mo fẹ́ ṣe nǹkan báyìí kò sí. tọ ẹ̀yin ènìyàn mi ẹ rí i pé ohun tó jẹ́ case study wa mo pè ní àwọn irọ́ fọ́mà pásítọ̀ Mashood Oyèwọlé irọ́ yẹn mo mú wá ní plural mo fẹ́ kẹ́ ẹ ti bẹ̀yẹ̀ wò ó mo mú wá ní plural àwọn irọ́ kìí ṣe irú ẹyọ kan o kìí ṣe irọ́ méjì o kìí ṣe mẹ́ta o kìí ṣe mẹ́rin o àwọn irọ́ former pastor Mashood Oyèwọlé tí a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Kuwait àwọn tí aláwọ̀ pé kí wọ́n gbáwájú níbi kí Kuwait kó wá ní ọ́fíìsì tí ó ti máa ran àwọn ọmọ òrukàn àwọn opó tí wọ́n ti máa dá sí ọ̀rọ̀ wọn tí wọ́n ti máa dá sí ọ̀rọ̀ à mọ́sálásí à ọ́fíìsì àkọ́kọ́ tèmi kọ́kọ́ mọ̀ láyé nílùú ìbàdàn o ní ọ́fíìsì ìyáwó turab al-islami ọ́fíìsì wọn sì wà nígbà náà lọ́hùn ó wà ní mọ́nàtàn oyèdíjì ok now mi ò rí nílùú ìbàdàn signboard tàbí àkọlé bíi signpost tí ó sọ pé jẹ̀míyà tó tún bẹ o láti Kuwait tí ń jẹ́ Zakat House in Kuwait kò sí alihamdulilayi àwọn àfáà mi nílùú Ìbàdàn tí wọ́n jáde láti Saudi tí wọ́n jáde láti Kuwait àmọ́ àwọn offices tí wọ́n bá ṣiṣẹ́ tí ẹ̀ bá dákọ ọ́fíìsì alharameni asharifeni nígbà kan rí wọ́n wà nílùú ìbàdàn tí wọ́n sì ní sẹ́ńtà sí ọ̀nà basọ̀run tabadakọ ìgáfàtù ayatollah ìgáfà alamiya àwọn náà wà níbàdàn rí nígbà kan rí tí wọ́n sì ní ọ́fíìsì sí bolúwájí nígbà náà lọ́wọ́ kó tó di pé wọ́n tún wá pẹ̀ka sí i síwájú sí i òkè tábà ń dákọ jẹ̀míyàwó ló tún wà náà ní gbogbo ní ìgbà tó ti pẹ́ ni mo ń sọ yẹn o gbogbo àwọn tó wà nígbà náà lọ́hùn á dá wọn mọ̀ òun ti ń jẹ́ ọ́fíìsì zakat house in Kuwaiti, èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò rí nílùú Ìbàdàn mọ́nàkà tí wọ́n sì ń wí mọ́nàkà tí mo bá ti jú rìn látàyé kalẹ̀ tí mo ní mọ́nàkà ni mo ń lọ pẹ̀lú ògbọ́dọ̀ mi ò ní ṣìnà so àárín pẹ́sẹ̀ wá ní ni mọ́nàkà wọ́n jẹ́ so níbi tí former pastor Mashood Oyewole ń tọ́ka sí yìí kò ẹ̀ ń bá wà lórí program pẹ̀lú wa tó jẹ́ ará àdúgbò mọ́nàkà tó jẹ́ mùsùlùmí á padà fi àyè sílẹ̀ fẹ́ tó bá fẹ́ pè wọlé irú nǹkan tá a fẹ́ kẹ́ ẹ sọ òun náà ni pé ta ló ti rí ọ́fíìsì zakat house in Kuwait rí ní mọ́nẹ̀sán tàbí ta ló ti rí ọ́fíìsì zakat house in Kuwait rí nínú ìlú Ìbàdàn tó láwọn ṣẹ́kù wá fi ń rinlẹ̀ nísìn ni pé ohun tí ń jẹ́ zakat house in Kuwait kò ṣẹlẹ̀ rí nílùú Ìbàdàn wọn ò ní kò sí ní kuwaiti o ẹ má sì gbọ́ o wọn ò ní wọn ò sí lórílẹ̀‐èdè mi o kódà wọn ò ní kò pọ́síbù kọ́fíìsì ni ó wà lókè ọya o but nílùú ìbàdàn tálákùnrin ìdáàkọ tó ní ní mọ́nà tán ha kò ṣẹlẹ̀ ń bẹ̀ rí ọ́fíìsì yóò wáyé rí so ẹ wá wo irú tálákùnrin ìbàdàn tó sì ń sọ wípé inú òun dùn pé òun wà lórí social media láti ba àwa alùsúnà jẹ́ láti kun súnà tá ń ṣe ní ọ̀dà pé four ni wá oníjìbìtì ni wá gbágbé ẹ̀ ni wá tí a bá ti rí ilé ẹjọ́ tá a gbé lọ ṣe bá sì lè fà á sí kòtù ọlọ́run àwọn àtẹ̀mẹ́yẹ bọ̀ ni o mo ti sọ fún yín lórí ètò yìí wípé episode one rèé lórí àwọn irọ́ former pastor Mashood Oyewole ok now èyí tó wá kan sẹ́mọ̀ pé ti zakat house in Kuwait tabawu dáadáa kò wulẹ̀ kan ṣéèkù wa tó jẹ́ kí n bí wọ́n lè rẹ̀ kọjá wípé àwọn táwọn náà ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti Kuwait wọ́n ti wá ok tábàtúwárí iléeṣẹ́ míì tó wá láti Kuwait ordinarily ordinarily wọ́n gbọ́dọ̀ mọ iléeṣẹ́ yẹn wọ́n sì gbọ́dọ̀ ní àjọṣepọ̀ láàrin ara wọn mm. wọ́n wá ní òsì kò ṣẹlẹ̀ rí broda former pastor mọ̀sídòye wọlé ha irọ́ tẹ pápápápá tẹ fi gboyè pastorship irọ́ yìí ẹ̀ tí ìfilẹ̀ o ẹ̀ tí ìfilẹ̀ o èyí tó wá kan ọ́fíìsì ìṣìyà òtúrọ̀ alìsìlámì lọ́wọ́ kan báyìí ẹ máa bá mi ká lọ. nínú ẹgbẹ́ tí ń kírun ní déètì tó bá gbé mọ́tò dé àwọn ní àwọn àìpẹ́ kí o kan bá dẹ̀ yìí làwọn wà nǹkan kàkí lóde wọn náà àwọn fẹ́ ok ẹ̀yà lọ ẹ̀yìn fọkàn táwọn abájẹ́ ọ́fíìsì fún òun bá jí owó náírà táwọn yìí kí wọ́n mi dẹ́nu gbà bó ti wù ú rí alẹ́ náà sáré mi wọ́n bá gbé náírà yọ gbé kàmí láyà gbàǹbàrì nínú wọ́n ní ìfẹ̀yìntì ògiri mo fẹ̀yìntì ògiri wọ́n bá yà mí fọ́tò náà ó yà mí mọ́tò fẹ́ wọn bí ẹ̀jẹ̀ rà bómi ìwà di kájú owó yìí wọ́n tẹ̀ gbé wà tó bá mọ́ lọ. àbọ̀lọ̀ ti bẹ̀ wọ́n kọ́ kọ́ wọ̀ bẹ̀ mo tún ìṣẹ̀. àwọn àwọn ọ̀nà ìlànà yìí wọ́n ń lọ sí ìrọ̀lẹ́. èyí ni ẹbí yẹn jọ olùwọ́wọ́ mọ́tàdì ọ̀rọ̀ ló wá kan ọ̀rọ̀ níjọ́ náà wọ́n yẹn láwọn àwọn àwọn oníkiri ọ̀rọ̀ ló ọ̀rọ̀ láàárín àwọn àbá níjọ́ náà wọ́n yẹn. ó lè mọ̀ wáyé nínú mi mo wá ṣàlàyé àpá ọ̀rọ̀ wá ní ti bàbá bàbá ní mọ́ṣúlì tó dọ̀ lójú ó dà mí lójú ọmọ nọ́mbà àwọn bàbá tí parọ́ bàbá tó jẹ́ tó ṣí òtò ọwọ́ mi kò sí tó kàláyà jẹ ó yá ẹgbẹ́ wọn bá pe wọn bá pe kan nínú àwọn ọmọ wọn gbà náà ìyẹn ìmọ̀ kú wọn tó gbà mí lẹ́rọ tó dẹ́rù gbà mí láti jọ òun ìgbé ìlú ìsìláàmù ní bí àwọn àpàṣẹ mìíràn ó dẹ̀ wà ní wọ́n dá lórí bí náà tí wọ́n ṣe. Adama, adama, ayé ìlú, ayé ìlú, Now, gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ètò ẹ máa bá wa ṣí ààrẹ o ọ̀rọ̀ yìí ẹni tó pilẹ̀ rẹ̀ ó nínú ìmúdùn kó òun sọ lórí social media kí gbogbo ayé lè gbọ́ kí wọ́n lè mọ irú ìyẹn tí àwa àlùsúnà jẹ́ pé ìyẹn burúkú ni wá four one nine ni wá oníjìbìtì ni wá ẹ̀ so ẹ̀ àlọ́ wá ní tiẹ̀ àbọ̀ ní tiwa dandan ni pé ẹni tí ọba jẹ́ lábòsí tó bá ti gbọ́ ntárakùnrin sọ dandan ni kó ṣíà eléyìí náà tí ọba ṣíà rẹ̀ ó fi hàn pé alábòsí ni ọ̀nù ìyẹn tó bá dá sí pé o ti gbọ́ àkọ́kọ́ tó ti gbọ́rọ̀ lẹ́nu ẹni gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ now kódà ìwọ tó gbọ́ àti fún ọ láǹfààní tó sọ àti fún ọ gbọ́ báyìí o ti rí báyìí okay now mo fẹ́ kẹ́ tún tún àárín ìgbọ́ dáadáa torí pé àárín gangan òun ló kan ṣéèkù wa òun ló kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n tí màá máa ju àwọn ìbéèrè sí wọn lórí rẹ̀ tí mo sì fẹ́ kí wọ́n fi ìbẹ̀wò Allah subhanahu wa ta'ala kẹ́ fi máa fún mi lésì kẹ́ máa rántí ọgbọ́n tí wọ́n pàdé Allah ní ọjọ́ àlìkìyámọ̀ kẹ́ fi máa fún mi lésì. nínú ẹni tí mo ti ń kírun níbẹ̀ tó bá gbé mọ́tò dé àwọn ní àwọn ìpẹ́lẹ̀ akẹ́wọ̀tá bá ní ẹ̀yìn làwọn wà nǹkan kàkí ló dé wọn náà fẹ́ ẹ̀ àwọn fẹ́ rí lọ́bìsì àwọn ni ok ẹ̀jẹ̀ àlọ́ ẹnì kọ̀ọ̀kan táwọn abájí ọ́fíìsì fún ọ̀rọ̀ bá jí owó náírà káwọn yìí yẹ inú mi jẹ́ lùgbà ó ti wù ú rí ara ẹ̀ náà sálẹ̀ lé wọn bá gbé náírà yọ gbé kàmíláyà gbàǹbàrì mi náà lè wọ́n ní ìfẹ̀yìntì òkèèrè mo fẹ̀yìntì òkèèrè wọ́n bá yí àmì fọ́tò tó ó yí àmì fọ́tò tó mo bèrè nítorí àbúrò ìwà di abúrò owó ìṣèpẹ́tẹ́ gbé wa wọ́n bá gbà wọ́n ní mọ́ lọ. àbúrò ti bẹ̀ wọ́n fún mi kọ́wọ́ bẹ̀ mo tún rí sẹ̀. àwọn àwọn oníkíní ọ̀rọ̀ ló kọ̀ ọ̀rọ̀ láàrin àwọn àbá àtijọ́nà lókè. Ẹni òbí ní ìfúnná àwọn oúnjẹ ẹ̀jẹ̀ àbí ìwà ní inú mi ló wá ṣàlàyé àpá. Ọ̀rọ̀ wá dé ti bàbá bàbá ní. Wẹ́ṣúdì tó dọ̀ lójú. Ó dà mí lójú. Sọ̀rọ̀ nọ́mbà àwọn oní àá. Bàbá tí òun parọ́ bàbá ló tó kàláyà wọ́n bá pè kan nínú àwọn ọmọ ju wọn gbà náà lọ́wọ́ ìyẹn ìmọ̀ wọn kú wọn wọ́n alágbájá bá dá wọn alágbájá bá wá ọlọ́run sì ṣe wọn wá tó kú bà mí lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ jẹ́ gbà mí jù láti jọ ohun ìdílé ìlú ìsìláàmù wọn pé àwọn àpá àti ẹni mímọ̀ wọ́n dẹ̀ wá ní wọ́n dání wọ́n sì ń bì náà ìdí wọn ṣe. Ẹ̀rọ náà bà mí, kó jẹ́ kó ṣe jẹ́ ìlú ìlọ́ṣẹ̀. Assalamu alaikum. Àdàmà àdàmà àlè. tọ́ ẹ̀yin ènìyàn wa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bá ti fẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí o mo kọ́kọ́ fẹ́ yọ ẹ̀sìn ẹ̀gbẹ́ tá a bá fẹ́ jẹ́sù iṣẹ́ àkọ́kọ́ ni pé a bẹ̀ iṣu a bẹ̀ èpo kù ní ara iṣu yóò wà kú iṣu sángílítì rẹ̀ iṣu láàjẹ àmì jẹ́sù tèpo tèpo mo fẹ́ yọ èpo méjì kù ní ọ̀rọ̀ èpo àkọ́kọ́ ẹ rí pé ńgbà tí arákùnrin yìí fọ́mà pásítọ̀ mọ̀ṣúdò yẹ wọlé ńgbà tó ń sọ̀rọ̀ ìpè ah tó tó bá bá mi nú jẹ́kù láyé láti ìgbà tó ń ti wọnú ìsìláàmù yìí òun náà ni pé àwọn tó jẹ́ àfáà wọ́n wá ń dìnnà nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni ohun méjì kan jáde tẹ́ bá gbọ́ fídíò yẹn dáadáa o ẹ̀fẹ́ mi di mo play rẹ̀ ohun méjì kan jáde wá nínú àwọn audience àwọn ń sọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ èèpo ọ̀rọ̀ ni kí nìdí tó fi dé èèpo ọ̀rọ̀ gbọ́dọ̀ ń pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ yẹn kí ni sẹ́rí lọ bá ṣé ó ń sẹ́rí lọ bá ibi tí former pastor Moshood Oyewole tó lọ ni àbí ń sẹ́rí lọ ìjókòó tí wọ́n ti pé tí wọ́n ti pé ìpè láti wá sọ̀rọ̀ náà èpo ọ̀rọ̀ ni o bẹ́ẹ̀ ni èmi wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi náà wà bẹ́ẹ̀ tẹ́ ẹ gbọ́ yẹn kò rí fáà sí ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o rárá o àwọn ènìyàn ń jẹ́rìí wípé àwọn wà níbẹ̀ ní ọjọ́ tí àáfàá tí wọ́n fi ẹ̀sùn kàn tí wọ́n wá tí ojú rinjú táwọn ń sọ pé n tó sọ yìí ò rí bẹ́ẹ̀ so àwọn àpá méjì yẹn náà wà ní ìjókòó ìjókòó ìparí ọ̀rọ̀ yẹn ṣẹ̀tìkẹ́tẹ̀ bá mi sì so kì í ti táwọn méjèèjì yẹn tó sọ pé bẹ́ẹ̀ ni mo wà ń bẹ̀ wọn ò sí ń bẹ̀ nígbà tí ọ̀rọ̀ agbówó fúnni àgbówó fúnni nínú àkóso sakasaka o ìyẹn jẹ́ èmi nílẹ̀ kejì tó tún jẹ́ tó tún jẹ́ èèpo èèpo sú ọ̀rọ̀ ó tún ní wípé ẹ̀ẹ́dì fúngbà tí alákùnrin parí ọ̀rọ̀ ẹ̀ tán ṣéwù tí ń darí ètò bẹ́ẹ̀mí náà tí ń darí ètò yìí ó fi orin lé ó ní àdámà àdámà alì ìlórí àdámà àdámà alì ìlórí ìmọ̀ bó ṣe kọrin ẹ̀ ẹ̀ta ń gbọ́ àdámà àdámà alì ìlórí hmm, èpo ọ̀rọ̀ ni o ìpọ̀rọ̀ ni ó sì fi hàn wípé ó fi hàn wípé àáfàá yẹn tó lò lọ sí misra lọ kẹ́kọ̀ọ́ kò rí ẹ̀kọ́ gidi kọ́ ní misra tó tó bá lẹ́kọ̀ọ́ gidi kọ́ ní misra kìí ṣe orin yẹn ní kàn ó yẹ kó sọ fún ó yẹ kó sọ fún fọ́mà pàtó wípé gbogbo ń tó sọ yìí so lè tún sọ́nwájú ọlọ́run bẹ́ẹ̀ so fi bẹ̀rù ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹni pé èmi ò tí ìtì mọ ìtì gbé fídíò eléyìí wá tí mo ti ń sọ fún ṣèkù wípé ọ̀rọ̀ èsì tẹ́ mọ̀ fún wa ẹ jẹ́ kó jẹ́ èsì tẹ́ tí ẹ lè wí wájú àlọ́ kẹ́ẹ̀rán tí ọgbọ́n tẹ́ pàdé àlọ́ wọn wá fi ohun sí sórin ní nkànnì sórí ní nǹkan ni ìyẹn sọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí àmọ́ kò bá mi lójijì kò bá mi lójijì ìdí tí ò bá mi lójijì ni wípé sẹ́mọ̀ pé mo sọ wípé orígun márùn-ún ni orígun ẹ̀sìn súfí orígun márùn-ún ni orígun ẹ̀sìn tẹ́ńpẹ̀ ní súfí alákọ̀ọ́kọ́ ni alikẹ́líbù wàlìsẹ̀rọ̀ alikẹ́líbù wàlìsẹ̀rọ̀ irọ́ pípa àti àdáparọ́ ó arukunu àrùkúnú min àríkáàdì sùfìyà hmm. ṣé ìbá wa ṣe bẹ́ẹ̀ ni ẹnì kan ní wá bá àwa táwa jáde sùn kó gbérú ọ̀rọ̀ ẹ̀ jáde sórí afẹ́fẹ́ láti wa láì ṣe àtàbájúmù kó tó dórí afẹ́fẹ́ torí pé ọ̀rọ̀ tó bá ti dórí afẹ́fẹ́ ti di pé ẹyin lóhùn ẹyin tútù ó tó bá ti bọ́ọ̀lẹ̀ kò ṣe kó mà kò ṣe kó mà jẹ̀mọ́ ẹja bẹ̀rù ọlọ́run tọ́ àti yọ ìkókó ọwọ́ àpò iṣu báyìí tàfẹ́ bẹ̀jẹ̀ báyìí o kọlọ́run mọ́jọ ha wa lọ́nà fún o ṣé kẹ tó sọ̀rọ̀ yìí mo fẹ́ kí ẹ ṣàdéhùn báwa mùsùlùmí pé pẹ̀lú ògùn àlọ́ o iṣẹ́ ẹ fẹ́ sọ ń bí lónìí náà lẹ́sọ̀ wájú ọlọ́run. inṣàlá gbogbo ohun tí ń sọ ní ìjókòó tá a jókòó ní òní yìí ohun tí ń sọ ní iwájú ọlọ́run nìyẹn ohun tí ń sọ níwájú ọlọ́run dọ̀gbìndà kíámà òun náà ní sọ inṣàlá. ohun tó bá jẹ́ ohun tó ṣẹlẹ̀ gan-an lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ní ẹ̀ ní pé ajá lọ́bọ̀ fún wa pẹ̀lú ògbó ọlọ́run gbogbo tó bá tẹ̀ lérí ọ̀rọ̀ ìpín ní pé ajá lọ́gbọ̀n fún wa òdodo òdodo náà ló ń ti ń sọ lórí rẹ̀ tọ́ pẹ̀lú ògbó ọlọ́run. ẹ ti wá gbọ́ sárákùnrin sọ yìí. ìṣẹ̀lẹ̀ yìí ṣé ó jọ ohun tó ṣẹlẹ̀ láàrin yín àti ẹ̀rí. alhamdulilayi bọ́ ọkọ̀ ó jẹ́ ìjìnlẹ̀ gédégédé. ó jìnlẹ̀ gédégédé. ó jìnlẹ̀ pátápátá. tọ́ pé ìtẹ́bẹ́ẹ̀ ti ẹ̀ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí mo lè kọ́ ṣẹlẹ̀ náà ni pé pé bóyá ní kí wọ́n lọ gbé òun wá láti mọ́ṣáláṣí right ó lè jẹ́ bẹ́ẹ̀. now ìgbà tá a ti wá gbé dé àlejò tó bá wa òun ni mo sọ fún alákọ̀ọ́kọ́ pé ẹjọ́ jẹ́ olórí jàmíyà tiwa ta lọ́fíìsì rẹ̀ ní mọ́nà tán jasmine àyínáìtì nìkan náà ní wá láti kúwéètì tí wàá wẹ̀ wá wò kí èsì kọ́dọ̀ wa nìkan ní odò tó bá kúrò yàn wọ́n lọ kánò wọ́n lọ Kaduna láti bẹ̀yẹn gẹ́ wọ́n tún lọ sí Benin Republic àtàwọn ìlú mi ìlú mi ẹni yìí dé ní pàjáwìrì pé ah kí wọ́n pé ẹni yìí wá pé bóyá táìtò dìtẹ̀ sọ́gà wa ó lè ràn ní ó lè ràn lọ́wọ́ òun tá a pé bàbá yìí tí ó ju bá mi náà lọ ẹni yìí ti yọ two hundred dollars níjọ́ yẹn nígbà tá introduce rẹ̀ tán wọn di ẹrù láti mọ́tò àti mb àwọn ọmọ sọ bí èmi àti ẹ̀wọ̀n tó lọ gbé wọn ní ẹ̀rọ tí ìjẹ́ ti lọ gbé wọn. ok ṣùgbọ́n ẹni kan lọ gbé wọn. ṣùgbọ́n ẹni kan sáwà. ok láti introduce rẹ̀ sí ọ̀gá wa ẹ̀ tọ́wá láti Kuwait sheu jasun alainati òun náà sì ni rọ̀yìtù kọ́rọ̀dì fìtíyà ní Kuwait di sísìn. máa bá introduce rẹ̀ sí wọn. àwọn tí níbi tí wọ́n lọ jẹ́ mẹ́ta wọ́n fẹ́ lò nìbàdàn wọn èé sunlẹ̀ yìí gan àìnáìtì òsùnlẹ̀ yìí ẹni tí wọ́n ń pè kò sunlẹ̀ yìí inú bóde tó bá dé ní bóde lálẹ́ wà láàdé ṣàkíyọ yìí tó gbé ṣàkíyọ bí tí wọ́n wá ó sì fẹ́ mọ kí ní lọ kí ní lọ bẹ́ẹ̀ kí ní bọ̀ ń bẹ́ ṣàkí kò sí ilẹ̀ yìí ilẹ̀ yìí kò sí kò lóòótọ́ ìkàtà ọ̀sìn rí kò sí Ìbàdàn rí kò mo fi ọlọ́run mo fọ ọlọ́run tí ẹgbẹ́ mi rẹ̀ yóò pè mí rẹ̀ tájọ mo sọ̀rọ̀ báyìí mo fọ ọlọ́run búra jáde náà lẹ́tọ̀ òsùn rẹ̀ yìí ó ti ṣákí ó lè fi ọjọ́ méjì ọjọ́ méjì ọjọ́ ní ṣákí yẹn tó wọ́n lọ́fíìsì ọ́fíìsì wọn tẹ̀gbẹ́yìn ni so bọ́dì àyè spiriti ń bẹ ní ṣákí bí ẹ̀ ti jẹ́ nìyẹn so a lọ wa ǹjẹ́ báyìí ni a ń kẹ́jú àwọ̀ apàdà sí ń jọ ni kódà bọ́dé pọ́pá dé márùn-ún ìrọ̀lẹ́ àdì gbọ́dọ̀ ti náà so látara bẹ́ẹ̀ mo ní kí wọ́n pè wọ́n wá mo ò di ẹrù rẹ̀ mọ́ ẹrù rárá àti rárá mo ti wá ibo ló fi mọ̀ ọ́n bì kankan nípa máa kọ̀wé ìwé kí náà kọ́ àkọ ìwé kankan wọ́n bá fún wọn fún kó tú wọn dẹ́dọ̀ rà fún wọn pẹ̀lú kò lè lọ kì í ti tàwọn nìkan láti bẹ́ẹ̀ fún. so kì í hundred dollars. kì í hundred dollars two hundred dollars ní. two hundred dollars ní. hundred dollars ní. ok náà kó fún. kì í tàwọn nìkan láti bẹ́ẹ̀ fún. bàbá tẹ̀ ń bẹ́ ńlẹ̀ yìí ẹ bá fi lọ bẹ̀ yẹn náà. kẹ́ ẹ tó lọ síbẹ̀ yẹn tó lọ síbòmí àpò owó àpò sakasaka tí owó kúnnú ẹ̀ tí wọ́n ẹsẹ̀ wá ní wọ́n dáadáa báyìí mm. tí ẹ wá gbé sí wọn wájú tí wọ́n á snapu wọn tí wọ́n á wọn tán wá gba àpò owó sakasaka o tẹ gbàpò lọ́wọ́ wọn wá fi wọn ò tiẹ̀ lẹ fáwọn olówó kankan bíbá so tẹwárí kí ó tún mọ́ lọlé pẹ̀lú ẹsẹ̀ ìrírí lọ sí ṣé bóò ní ọ̀rọ̀ àpòwò takataka bóò ló ti jẹ́. Ah, ó lè mọ ẹ̀sẹ̀ everybody náà èmi tí ń bẹ níbi kẹ́kẹ́ rẹ̀ dàgbọ́ síwájú oṣù mẹ́sẹ̀ ni wọ́n jẹ mí lówó lákèéjú lábáwọ̀ wá burú débi pé ọ̀wá jẹ ìjẹ́ ló máa kó fún téyí téyí tí ń bá iṣẹ́ kò ní fún lówó. Hmm. so it's not logical it's very very illogical. lẹ́yìn tó mọ̀ fóun jẹ mí lówó oṣù mẹ́sàn-án tó sì wá wá yóò wá bò ẹ̀ kẹ́ yóò tẹ́lẹ̀ lójú àwọn àbò láàrin lójú abàdàn máyẹ̀ ní ọ̀rọ̀ rárá tó látara bẹ́ẹ̀ ẹ pé pé agbé sàkàsàkà àwáyà wọ́n ṣe ilé ìrọ̀jú àwọn gẹ ẹ̀yìn gẹ lẹ́bí ńlá kírun lára láìsí látàrí kébé ẹ̀yìn gẹ kírun kẹmọ búrọ́ láwọn èèyàn ní ojúkorojú ọlọ́run lórí táwọn ti kú wọ́n á gbé sákàkàkà owó èmi gbogbo ẹ̀tọ́ súnmọ́ mi mọ̀ wípé áá àwa pé kẹrin tí mọ́nà tó sí géètì ìwà dájú tó bá yẹn ti to that extent ìwà ní fún yín ní ìkẹta ti wọkọ̀ gbèǹlé gbogbo oúnjẹ tẹ̀lé látòkè délẹ̀ ìtura fabrication ni tó tálè látòkè mo fi ọlọ́run mo fi ọlọ́run mo fi ọlọ́run búra ó sì ń dè láàmú e si bẹ̀rù ọjọ́ àdìkí àmọ́ ẹ bẹ̀rù ọjọ́ gbèǹde iru ìsìláàmù ilẹ̀ gbà gan ná irú nígbàtà wà tẹ́ gbogbo nàìjíríà lẹ́sọ̀ mùsùlùmí sáàdì pé lápá máa wà ní for what reason for what reason àwọn tá a gbé dání gan ni wọ́n fún wa èmi tí mo gbé mo fẹ́ sọ fún gbogbo àyín dẹ́rùn wò mí bí mo ṣe wà lórí ilé tí mo wà mọ́nà ṣe tí mo rẹ́ǹtì náà mo wà ń bẹ̀ ìkọ́lé sí Ìbàdàn nílé Ìbàdàn èsì nílé kan náà mo sì ní ṣakíkè ìbáríjì sì àwọn tí àwọn máa fi tara ra gbówó bẹ́ẹ̀ ṣé yẹn yẹn kọ́lé ìrọ́kọ̀ kankan so àwọn náà lẹ́ àwọn pé ṣé níbi mo wà yí mo ti lé lọ́gbọ̀n ọdún nìbàdàn ibi báyìí ilé rẹ́ǹtì tí mo wà ní ẹ̀lágbọ̀gbọ̀n ilé rẹ́ǹtì ń gbé lónìí ṣé ìyìn ní bùkátà sí ni mo ní bùkátà sí ṣùgbọ́n alhamdulillah ala kulli hal so ẹ dákun àbá mọ̀ṣúrùdì ìwọlé ẹgbẹ̀rọ ọlọ́run pẹ̀lú tẹ́tẹ́ǹtẹ̀ káyì wallahi ó lé o ó lé o ẹ má jẹ́ ká fi ẹjọ́ ara wa sun ọlọ́run o pé ìwọ ọlọ́run kó ti rí alábòsí ibi ṣe ń sọ nǹkan mi kálẹ̀ fantaki muminu ẹ má dá abẹjọ́ ń sun ọlọ́run o kí ẹ máa ń kúrọ́ nínú ẹ̀sìn tẹ́ fi wá wà láì kọ́ má wà lá èmi tí ń sin bá ń sọ̀rọ̀ láti kékeré láti gbé túnmẹ̀ dání wà láì kéde bá yẹ àsáwọ̀ kọ́ ó lè mọ iye wa tó bó ti yé wa ní ṣùgbọ́n ń bàtà láti kékeré ìyá òkúrò àtàwọn kùwé ìtàn gbà wá pé a wọ́n ti rí pàwọn eléyìí ọ̀rọ̀ ọlọ́run bẹ lára wọn fi gbà tọwọ́ tẹ̀sẹ̀ so látara bẹ́ẹ̀

mọka ka fẹ́ǹsì ni mo bá sẹ́kẹ́ndìrì ní nàìjíríà mo ti gba dph ní nàìjíríà ibo ilẹ̀ wa ti ń takataka owó <laughs> tọ́bi jẹ́ gbogbo àgùntàn ìwú yìí gẹ̀ tẹ́ bá rí ọkọ̀ tá à ń lò lọ́fíìsì èyí sọ́rí sọ́rí ọkọ̀ yẹn ó ní ọkọ̀ táwọn wọ̀ yẹn ọkọ̀ fún ọ́fíìsì ní ọ́fíìsì ọkọ̀ ẹ̀rọ kọ̀ fún mi lọ́fíìsì náà ìyẹn náà mo tiraka tiraka náà mo fira tòun gan wọn òkun òsì pẹ̀lú bẹ́ẹ̀ náà wò provide owó fún mi ní ìbílọ̀ kọ̀sọ́tì ìbọ̀lẹ̀ á ti rí takataka owó ọ̀gbọ̀nẹ́sì ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ẹ̀ ti bẹ̀rù atúbọ̀tán ẹ̀ ti bẹ̀rù bítẹ́lọ̀ ìṣẹ́tẹ̀ jẹmọ́lọ́ dáwà kílẹ̀ ìṣẹ́tẹ̀lì kò sí rú rẹ̀ rí kí ọba jọlá bá lójú tó bẹ́ẹ̀ kò sọ ó di kò kọjọ́ mi lójú jásìmù tẹ́ ń sọ̀rọ̀ yìí náà òun mọ́ sọ báyìí pé tí dúdú bá gba ìsìlámù àwọn ìka fún wọ́n náà yóò ti ṣe that pé táwọn dúdú bá gba ó ṣe pé ó jọ́ọ̀jẹ́ ní wákàkiri ṣùgbọ́n táwọn funfun tí western bá gba ìsìlámù ọlọ́kẹ́ àwọn ọmọ balẹ̀ torí pé ó ti ṣèwádìí dáadáa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dúdú bá gba ìsìlámù báyìí lánàá lánàá mínúmínú láwọn ìdíkà tó ń nu wọn torí pé ohun tí ó jẹ lọ́dọ̀ àìsàn wá wá ohun tí ẹ̀jẹ̀ lẹ́wà èyí ti fi hàn pé ohun tẹ́ jẹ nẹ́lẹ̀ wákàtí rí so àwa yìí ètò oníbàjẹ́ débẹ̀ èyí ti dájú ẹni pé ọ̀dọ́ ọ́fíìsì mi rí wọ́n kú ò ní ọ̀fẹ́ débi nǹkan wá gbowó kalẹ̀ tẹ́ ẹ wá níbi láti dìkan mọ́tàn náà tán sí géètì ìgbà sin tí mo ti mọ́ ń géètì sí tán máa wá dájú ẹ̀sọ̀rọ̀ ọlọ́run wò. tọ́ ayákùnmọ̀ lọ ṣe rí ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ṣe ẹ láǹfààní àti mọ òwúwa káàkiri àgbáńlá ayé mo fẹ́ kí a jọ wòye sí ọ̀rọ̀ yìí dáadáa mùsùlùmí ni àjọpẹ̀ra wa àwọn òṣìṣẹ́ ìfìyà òtòrọ̀ al-islami tàbí òṣìṣẹ́ ayatul ghaza al-alamiya. al tàbí àwọn òṣìṣẹ́ tí àwọn Saudi àwọn Kuwaiti tí wọ́n fi ń ṣe ìrànlọ́wọ́ fún wa ní Áfíríkà èmi ò bá wọn ṣiṣẹ́ rí ṣùgbọ́n mo lò mọ́ wọn dáadáa torí pé àwọn tí wọ́n hẹ́ẹ̀dì àwọn ọ́fíìsì wọ̀nyí àfáà ni wọ́n jẹ́ fún èmi àfáà ni wọ́n jẹ́ fún èmi tọ́ ṣẹ́wárí ó jẹ́ nǹkan tí ó tako làákàyè tí làákàyè ọba ti corrupt kí àwọn àpò òjókòó sórí àga kí wọ́n sì gbẹ nìkan lálejò kó sì máa yanu pàgà kọ́ mọ sọ pé òun lọ sọ́fíìsì kan àpò sakasako owó wọ́n gbé fún òun ẹjẹ́ kọ́kọ́ béèrè náà kí lẹ́nu yẹn ṣe fún ọ́fíìsì yẹn náà tó fi ẹ̀dáìtù sí àpò ṣàkàṣàkà owó tó kúnú ẹ̀ báwọn kakọ́kọ́ béèrè iṣẹ́ wo ló ṣe tó bá dá sí wípé ó gba ìsìláàmù ni nílùú Ìbàdàn ṣé òun ni ẹni àkọ́kọ́ tí ó gba ìsìláàmù ṣóun ni ẹni àkọ́kọ́ tó gba ìsìláàmù kì í ṣóun ni ẹni àkọ́kọ́ kì í sì ṣóun ni ẹni ìgbẹ̀yìn tí ó gba islam pẹ̀lú ògo allah but kí nìkan wá lóun gba islam lárúbáwá ó ní yóò wá jọlójú débi pé yáà kó gbogbo owó dọ́là ayé tiẹ̀ yóò wá kó wá fún onítọ̀hún tẹ́lẹ̀ ìbá sọ pé òun ṣe dáwà ẹ dákun dáwà wo ní ń ṣe ṣé dáwà bìlì Kùránì wàlẹ̀ hadisi ni ṣé kí dáwà bíbélì náà ní bá káàkiri yìí tẹ́sí ọ̀ràn wa tí mo bá sì ń sọ fún yín wípé ẹ má fààyè gba àwọn rivers ẹ má fààyè gbà wọ́n ó ń bẹ nínú wọn tó ga sí pé ohun tí ó jẹ òun ó sì ń bẹ nínú wọn tó ga sí pé òdodo tó rí òun ló fẹ́ tẹ̀lé ṣe wá rí ti former pastor mọ̀súdì oyè wọlé yìí ẹ̀ tí ìgbọ́ nǹkan kan o ẹ̀ tí ìgbọ́ nǹkan kan ṣùgbọ́n màá kàn ra fún yín ní sẹ́dọ̀ kẹ́mi láìkí kí n fún yàn lákàwé kí n fún yàn ní adálọ́jì kí n fún yàn ní àpẹẹrẹ hmm. ṣẹ́rí former pastor mọ̀súdì oyè wọlé àpẹẹrẹ mo fẹ́ mú wá fún yìí ó ń bọ̀ láti inú Christianity ṣe Christianity as a whole irọ́ ni jẹ́ bẹ́ẹ̀ irọ́ ni ó wá lòun gba Islam lọ́jọ́ tó lòun gba Islam yìí ó wá bọ́ sáàrin àwọn alùsùnà tó ga sí pé òdodo làwa fi ń ṣẹ̀sìn àkídà wa òdodo ni ìbádà wa òdodo ni muamala wa náà òdodo ni ẹni tó bá kàn ní lọ́wọ́ nu wa ló lọ́wọ́ lọ́dọ̀ ara rẹ̀ torí pé súnà ìyá amúrú bẹ̀lẹ̀ àkídà àsọ̀híyá wàbẹ̀lìbàdáti àsọ̀híyá wàbẹ̀lìmọ̀ àmàláti àtọ̀yìbà. tọ́ nígbà tí former pastor mọ̀ṣúlù yìí wọlé tó wá bá rẹ̀ láàrin àwa ó ń sún náà ó gbìyànjú àti pa àwọn irọ́ ó gbìyànjú àti irú àwọn jìbìtì tẹ́ padà gbọ́ tẹ́ padà gbọ́ ó ti taná bọ̀rẹ̀ ẹ̀ nídìí ó ti taná bọ̀rẹ̀ ẹ̀ nídìí so ó gbìyànjú àti wùwà ìbàjẹ́ ṣe bí ọ̀rọ̀ àsọkẹ́yìn láàrin èmi àti fọ́mà pásítọ̀ mọ̀súdò yìí wọlé ni pé àdúgbò tí mo bá ti wà ìgbọ́dọ̀ rẹ́fẹ́ rẹ̀ ń bẹ̀ mọ́ ṣe bó ní ìbàjẹ́ tó ṣe tí mo sọ bẹ́ẹ̀ ẹ padà gbọ́ ẹ mọ̀ wọ́rí ẹ padà gbọ́ tọ́ nígbà tí ẹ wòrìn àjò fọ́mà pásítọ̀ mọ̀súdò ó kúrò ní ilé irọ́ wọ́n fẹ́ gìjà sílé òdodo ọwọ́ hmm. àrífẹ́ nígbà yóò rọrùn hmm. níbo ló tún wá rọrùn o ọwọ́ hmm. àrífẹ́ àwọn tí ń pèrè àwọn ní súfì àwọn ju àwọn kírísítẹ́nì tí wọn ẹjẹ́ kò ń mórí lọ sí ọ̀dọ̀ àwọn súfì ìdí tí ẹ̀bí ń gbọ́ àdàmà àdàmà alì lórí nù ṣé ẹ̀mọ̀ kó súfì bàbá àwọn ọmọ tó sì kọ̀ náà àyàfẹ́ tọ́lọ̀ ń bá kó yọ nínú wọn ní oníjó súfí àpá àtòjókò tí yẹ ó súfí ni orígun ẹ̀sìn àkọ́kọ́ fún súfí sì ní àlìkẹ́síbú wà ní tìrọ́ ni hmm. kò sí á ní parọ́ kò sí ní kò sí ní parọ́ mọ́ ni ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ wá kí ara wa ní o a gbọ́dọ̀ kí ara wa ní o ṣe rírọ́ pípa ó ti wà nú ẹ̀jẹ̀ fọ́mà pásọ òye wọlé látọgbọ́ tí wọ́n ti bí ní o irú ìná ló pa títí tó fi hewú lórí o kò sì yé irú yìí pa títí di 1444 ìjìra o ṣùgbọ́n ní àgbáìsì yín former pastor Moshood Oyewole mo mọ̀ pé ètò wá pàdé mi mo mọ̀ yín mo mọ̀ pé mo ara yín mo mọ̀ yín dáadáa mo mọ̀ pé mo ara yín ẹ mọ̀ pé yín náà ìǹtagbẹ̀rẹ̀ mi ẹ̀ kàn ṣe mọ̀ kúrò ni ẹ mọ̀ sí mi ò bá bẹ̀rẹ̀ ẹ lé ẹ ẹ ẹ mo mọ̀ pé ẹ̀ lè wá bá mi ẹ̀ lè wá bá mi ẹ dúró bí tẹ́ ẹ wá o ẹ ti gúnlẹ̀ sọ́dọ̀ àwọn àbúrò kírísítẹ́nì ẹ ti kú ẹ ti bọ́ sí ọ̀dọ̀ ọba kan kírísítẹ́nì ọba kan kírísítẹ́nì ni àwọn ń súnfí ọba kan ni wọ́n hmm. tó ti yé bàbá pa wọ́n pọ̀ ìyá ni ò pa wọ́n pọ̀ so ẹ múra sí tẹ́ ń ṣeun kẹ máa rántí àtúbọ̀tán yín irọ́ méjì lẹ́pa lónìí tá a já báyìí irọ́ Kuwait eh, zakat house in Kuwait kò sí ń bàdàn rí ẹ̀yin tẹ́ ẹ parọ́ zakat house in Kuwait tí àfáà mọ́sírí tó tún tẹ̀rí pé ẹ àwọn zakat house yẹn wọ́n wà ní wọ́n wà ní Kuwait ṣùgbọ́n ọwọ́jọ́ rẹ wọn ọkàkiri ayé àwọn gan dá sọ́rọ̀ tòun láti fi kẹ́kọ̀ọ́ yanjú níbi tó lọ gbogbo ẹ̀kọ́ tó kọ́ yanjú náà wà á dá o àfáà tó fi lè ṣe àtàbáyúnù Quran ní inja akunfasi kumbi nẹba in pàtàkìjánu gbogbo ẹ̀kọ́ tó wá lọ kọ́ ní Mísírà owó bàbá rẹ tó ló fi kẹ́kọ̀ọ́ àtowó bẹ́sùn zakat ibo ló dá sí báyìí ó ti lulẹ̀ ibo ló dá sí ẹ́ and once you are stupid you are you are you, you, you, are you are a plain liar òkúrọ́ ògbógbògbò òkúrọ́ ló máa jẹ́ láti ń sọ fífí ẹkú ònú súnfí súnfí máa kórí búkú báyẹn ni bí máa ń sọ yẹn di òkúrọ́ ayérayé ni ẹkú òun bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ so former pastor mọ̀ṣúdò yẹ wọlé nígbà tó rí pé ah, òun hàn wà léèmọ̀ tán níbàdàn ọkùn wà léèmọ̀ ní o ọkùn wà léèmọ̀ ní o ọkùn wà léèmọ̀ ní o èèmọ̀ kan náà ni ìbánilóòkọ jẹ́ tó fẹ́ lẹ̀ mọ́ ṣéèkù yìí alhamdulilayi tọ́lọ̀ wọ́n ti pè kí ṣéèkù òkú mm. bóò ni wí bóò ni àbá ti bẹ́ẹ̀lì wọn house mm. ẹ́ bóò ni àbá ti bẹ́ẹ̀lì wọn house ọwá ni wọ́n gbé àpò sakasako owó mm. kí ló ṣe fún Kuwaiti iṣẹ́ wo ló ṣe dáwà wo ló ṣe lẹ́nu kò ṣerú ẹ̀rí ẹ̀ ọlọ́kọ̀wé kan ìyún òtí kan jókòó yìí ni ìwé ìdánwò ìgbàgbọ́ ìwé tó ọkàn tó ga sí wípé wọ́n ràn ọ́ lọ́wọ́ ẹ̀díìtì ẹ̀ ni hmm. àwọn aláwọlé sùn dọ́dà aláwọlé sùn àfáà wa màrúfù màrúfù Yusuf bámijí bí a mọ̀ mí sọkọ̀ mọ́ra wọn láwọn kò ń jẹ́ màrúfù oyè bámijí àti sẹ́kítì UMD hmm àti ṣìfúlárí wájú ṣe bí àwọn náà ni wọ́n ràn lọ́wọ́ lórí nítorí ọkọ ó lè kọ́ yorùbá yẹn sí ni ṣe bí ọmọ Benin ni ọ ṣe bí ṣe bí ọmọ Benin ni ọ ní Edo state ẹ ṣe kò ṣe kà ṣe ó lè kọ́ yorùbá yẹn dùn ẹ ṣe bá ọ̀sán ṣe bá ọ̀sán ṣe bá wàhálù súnà tí wọ́n ràn lọ́wọ́ náà rè ṣe bí kátàkátà bí ẹsẹ̀ adìẹ náà lọ kọ́ lẹ́jọ́ lọ́nà lọ́wọ́ ṣe bá wọn tí wọ́n ibà wọn tí wọ́n sọ pé à èyí ń tọkùnrin kọ yìí ẹ jẹ́ ká bá gbéyẹ̀wò ẹ jẹ́ ká tún bá fi òye kún òye ẹ ká bá kọ́ dáadáa ṣé báwọn ẹni lọ́wọ́ náà rẹ̀. ló wá ń sọ fáyé wípé I don't believe in adusuna You. kọ́ padà sí ọ lẹ́nu àgbàlagbà òkùrọ̀ ni ọ́ àpò sakasako owó hmm. kí ló ṣe fún kuwaiti iṣẹ́ wo ló ṣe ah. wọ́n kàpẹ̀ wọ́n kàpẹ̀ wọ́n bá náà ó ti àásọ́rẹ́ ẹni gidi ẹ hmm. ìdáwà tí mo ń ṣe yìí ah, ìgbà ti jù báyìí lọ hmm. ah, ìyà tí ń jẹ níyìí ó ti kọ lẹ́tà sí ìyà tí ó di ọpa ó ti kọ lẹ́tà sí ìyà tí ó di ọpa torí gbogbo àṣírí ẹ̀ pátá ní bẹ̀rẹ̀ wọ̀n ọmọ pàgọ́ sílùú ẹ̀mí gbogbo àtìrí ẹ̀ pátá gbogbo gbogbo ẹ̀ ní ayé ayé ọ̀gbọ̀ in fact a sì wọ́n ti sample fàyè nínú àwọn rivers alábòsí alátẹnujẹ òpùrọ̀ abanilórúkọ jẹ́ a sì wọ́n ti sample so that àwọn yòókù yóò lè gẹ́gẹ́ tààrẹ̀ntì yóò lè jẹ́ nǹkan tí kò ní lè jẹ́ kí àwọn náà lè sọ pé àwọn fẹ́ bọ́ta láti parọ́ mọ́ súnà àti àwọn alùsùnà. Inshallah so ẹ̀yin tẹ́ wà lórí program pẹ̀lú wa èyí tó kan abala ṣékù rè èyí tó kan wọ̀rẹ́ yìí but kí ẹ tó wá lọ ṣe ẹ dákun inú pẹ̀lú kan ní bàbá sẹ́lẹ̀ ìwé ìyẹ̀wò ni wọ́n jẹ́ bó ṣe ẹ̀mà wọn náà yìí bákan náà àwọn àti former pastor mọ̀ṣúdò yẹ wọlé yìí bó ni wọ́n ti jẹ́ síra wọn ẹ bá mi yan lérè pé. alhamdulilayi afọwà bàbá àtẹlẹ tó ń sọ orúkọ wọn ní Salaudeen orúkọ tí wọn àdọ́sí ń gbà wọn bá ìsìlámù ni alhamdulilah bá a ṣe wẹ́kọ̀mù ẹni yìí bẹ́ẹ̀ la wẹ́kọ̀mù baba Salaudeen náà òbíire pé ní ti kílẹ̀ lè ṣe nísìnyí sébélé òun sọ chọ́ọ̀chì òun sọ di mọ́ọ̀sì ni iṣẹ́ ńlá iṣẹ́ ti iṣẹ́ òun lélẹ́yìí ọba àtàmù nìkan eléyìí náà tẹ̀lé tó sì ti jọ àwọn ọjọ́ rẹ̀ ti tẹ̀lé pẹ̀lú ìsìláàmù tí wọ́n gbà. ṣẹ́gbọ́ bàbá ṣẹ̀lẹ̀ gba ìsìláàmù ó ti sọ ọ̀sán tọ́ọ̀tì ẹ̀yìn mọ́sálásí àwọn ọmọ ọjọ́ ẹ̀ náà sì di mùsùlùmí fọ́nà pàṣọ mọ̀túndò yẹ wọlé ṣọ́ọ̀tì ti ẹ sọ̀nà pé ìdàwùsà ló fi ọ́ síbẹ̀ ìdàwùsà ló fi ọ́ sí ṣọ́ọ̀tì tó ń darí ọ̀dà ṣọ́ọ̀tì kankan níláyé rẹ̀ ni ọkọ̀ lọ kẹ́kọ̀ọ́ pásọ́ṣìpù ni ìdàwùsà ló fi ọ́ síbẹ̀ ó sì yọ ọ́ kúrò ńbẹ̀ ó sì sá kúrò ńbẹ̀ nígbà tó lù wọ́n ní jìbìtì jìbìtì tó lù wọ́n fọkànbalẹ̀ kò yẹ òòlì lójúurun mọ́ o lójúurun mọ́ o inṣàlá o lójúurun mọ́ báyìí o pépé jìbìtì tó lù wọ́n tó fi lọ ẹ̀wọ̀n tó fi lọ ẹ̀wọ̀n tó fi di tó fi di tẹ̀wọ̀n dé. èsì pé torí islam ló fi lọ ẹ̀wọ̀n. ọ lọ ẹ̀wọ̀n torí islam o jìbìtì ló lu o ayé ò ayé ó gbọ́ pẹ̀lú ògo ọlọ́run àwọn tí àwọn tí wà ní kóòtù lọ́jọ́ tí wọ́n ń ka ìdájọ́ rẹ ayé ó rí wọn ń gbé wọn wá fọkànbalẹ̀ sọ ti gbọ́ ọ̀ sábìjú orun mọ́bàá ní ìsìn ni o látò ní lọ báyìí di next week ni o látò ní lọ di next week ni o ó ti yí ọ. now bàbá tẹ̀lẹ́ ó gba ìsìláàmù ṣọ́ọ̀ṣì rẹ̀ ó tọ́ di mọ́sálásí àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ wọ́n di mùsùlùmí kùwẹ́ẹ̀tì òfin sakasaka òfin tó gbógun bàbá tẹ̀lẹ́ o. rárá ah, so bàbá yìí pẹ̀lú bẹ́ẹ̀ náà ti dídòye tó ń gbowó láti polisi. alhamdulilayi. èlé ó sì gbowó ìgbà tẹ́mi bẹ lọ́fíìsì ọjọ́ ló bá dé ìdílé pé ìyàwó ti mọ̀ jẹ́ pó tí òórùn ojú dúdú lórí ní orí bàbá yẹn wá nípa ọ̀rọ̀ tẹ́ bá gbọ́n sára sí yẹn wá lẹ́gbẹ̀ẹ́ odò báyìí mo ṣe òru ọ̀gẹ̀jọ́ aago mẹ́sàn-án mẹ́wàá lẹ́yìn pé bàbá ìyàwó ti máa jẹ́ máa lọ kówó yẹn fún wọn bí ṣe ṣe ń bá ti ń bẹ lọ́fíìsì yẹn títí bí ìsìn ìsìn gan náà mo ti ti pe àmírù wa àtẹniwa tó ń jẹ́ máa dùn fún wọn nídìí pé báwo ṣé bàbá yìí ti ń gbowó torí pé last week wọ́n ní sẹ́mínà tí wọ́n ṣe ní wọ́n dáwọ́rà kan tí wọ́n ṣe fún wọn bàbá yìí náà wá ti ṣákí fún dáwọ́rà tí wọ́n wá ṣe bàbá yìí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá yìí ti ń gbowó di òní ṣùgbọ́n táwọn ṣe náà ni pé gbogbo ògbà yóò wù dábà ní wọ́n bá ti fẹ́ nìkan ló bá wù fọ́tò rẹ̀ torí pé ọ̀hán mọ́ ń fẹ́ kí ẹ̀rí máa jẹ́ mi ìṣó sówó ta sọ ọdọ́dọ̀ ẹni tí àwọn ìkọdọ́dọ̀ rẹ̀ so bàbá ìsì ń gbogbo ti ibi òní. pẹ̀lú ògbọ́ ọlọ́run bàbá ń sọ àwọn wọ́n ti gba àwọn so ẹni tí wọ́n tún wá gbà síṣẹ́ sóòn ló yẹ tí wọ́n fi sakasaka gbé owó fún ni àdìgbò tí wọn ò fẹ́ ká gbà síṣẹ́ rárá ẹyẹ ẹyẹ ẹyẹ abẹ̀rù ọlọ́run ẹyẹ abẹ̀rù ọlọ́run tá a bá lè tó fẹ́ pè wọlé tá a bá lè tó fẹ́ pè wọlé kẹ́ pè wọlé sórí glo line mi ni o zero eight zero seven six one one four eight nine six gbòtìyé so pẹ̀lú ògbọ́nà láàárọ̀ ọ̀la a tún gbàlejò míì ní aago mẹ́jọ àárọ̀ ní aago mẹ́jọ àárọ̀ insha Allah a tún gbàlejò míì tọ́rọ̀ tún kàn a tún gbàlejò míì pẹ̀lú ògbọ́n Allah lórí ọ̀rọ̀ former pastor Mashood Oyèwọlé náà sí ni ṣe má fẹ́ pè wọlé tó ní tọ́ fẹ́ bẹ́ẹ̀ tó ní ṣe pẹ̀lú ṣẹ́ẹ̀kù wa nìkan ni o. Mm kò ní sígbà láyè tó béèrè ìbéèrè tí ò jẹ́ mọ́ tiwọn tó bí ẹ̀ bá dé kóòtù ní tó bá kan òun nìkan òní ọ̀sán wájú adájọ́ mm. so bóyá arínú yín ẹ tó ti rí Kuwait house eh, mm. zakat house in Kuwait tó ti rí mọ́nà tó rí ìwọlé báyìí o ìwọlé mm, báyìí o kó wá dákọ ẹni tó hẹ́ẹ̀dì ọ́fíìsì yẹn kó o sì dákọ àdírẹ́sì ibẹ̀ ní òwà lọ mọ́nà tán kò jìnnà sí àdúgbò tiwa èmi ò wá bẹ́ẹ̀ lọ interest bẹ́ẹ̀ lọ tí wọ́n bá ti lo bẹ̀rí á mọ̀ tó ti yé ẹ̀hẹ̀n so tẹ́bá ní tẹ́fẹ́ béèrè báyìí àti fẹ́ mú dùkú wá sí òpin ní òní inṣàlá gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò kẹ́ẹ̀bá ní ṣíà ètò yìí ni o kí former pastor Masud Oyewole kí ó kórìwò tó ti yé kórìwò ẹ dákun ṣéèkù tí ẹnà ọba lẹ́kọ̀ọ́ ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni. lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pè wá fún lórí ọ̀rọ̀ yìí náà ni wọ́n pè wá fún. ẹ dákun ẹ jẹ́ ká gbé ìpè yìí náà. salamu alaikum. tọ́. wa alaikum salam.

Eh, onísùnà ni bàbá tẹ̀lẹ̀. onísùnà ni ṣàǹdà. Eh, ìyá òtúrọ́pù àlìsìlámì tí wọ́n sì dàwọ̀ pé kẹ́ máa ṣe wá àti kọparétífù wọ́n máa ń ṣe sẹ́mínà láti ìgbàdégbà fún wọn. kódà nígbà tí ìgbà tí bàbá ṣẹlẹ̀ sọ̀lọ̀ tá a sọ̀rọ̀ níbi last week wọ́n jẹ́ kó yé mi wípé bí a week before báwọn wà ní Ṣakí táwọn lọ fún sẹ́mínà tó ní pẹ̀lú àsúnà so onísúnà ni bàbá tẹ̀lé onísúnà ni wọ́n. wọ́n ní súnà lọ́wọ́ sà. wọ́n súnà ni wọ́n wọ́n súnà ni bàbá wọ́n sì ń ròpọ̀ mọ́ àwọn àfáàsùn náà pàápàá jùlọ ti ọ́fíìsì tí wọ́n ti ń rí tọ́rọ́kọ́bọ̀ gbà ní oṣooṣù hmm. tọ́lọ́ náà ni kùwẹ́ẹ̀tì ṣe ní ara wọn pé irú àgbàlagbà báyìí tó di mùsùlùmí tó sọ sọ́ọ̀sì rẹ̀ di mọ́sálásí tí àwọn ọmọ ìjọ náà sì bá wọnú ìsìláàmù òkè so nínú nínú ọ̀rọ̀ táwọn àfáà sọ ni pé ẹ ń bá ti lẹ́kọ̀ọ́ nípa bíbélì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti mọ sí ìtìkún tẹ̀dọ́ rẹ̀ kò sáburú níbi kọ́ máa sọ àwọn tí ó wà ń bẹ̀ láti máa fi kọ̀nfàmù ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sí ẹni tó ṣẹ̀fẹ̀ lọ kọ́ bíbélì ẹ̀sìn wọn ọ̀rọ̀ wa pé ká lọ kọ́ bíbélì o ṣùgbọ́n tó bá ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti mọ̀ ti fún tẹ̀dọ́ rẹ̀ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ẹ̀sìn wa kó máa fi kó máa lò ó láti máa fi ṣàlàyé ẹ̀ fún àwọn tí wọ́n lérò pé nǹkan gidi ń bẹ́ńbẹ́ tó ti yé ṣùgbọ́n mú ẹni bẹ́ẹ̀ náà kò ní wá jìnà kò ní jìnà sí àwọn àfáà súnà torí wípé tí irú ẹni tẹ́ bá lọ jìnà sí àfáà súnà àkóbá ńlágbà ní o bí eléyìí o hmm. bí eléyìí o bí irú former pastor moshood àkóbá ńlágbà lè jẹ́ fún o ẹ̀hẹ́ tí kúrò nínú kìsẹ́nìtì kan yóò tún bọ́ sínú kìsẹ́nìtì míì ní o kìsẹ́nìtì hmm. míì ní sufism jẹ́ o mo sì jẹ́nu ẹ ṣeun ọ̀yọ́kùn. kí ni àsọlọmọ tí. ní ọ̀rọ̀ bí bàbá lẹ́kọ́ nígbà wọn pè wá sí èkó mo rò pé pírọfẹsọ fídíò ọmọ bàbá bá kí ní ẹni yìí ń sọ̀rọ̀ mi lójú wọn ní ọ̀dọ̀ bàbá yẹn. Bàbá yẹn náà kí lóko bàbá wọn bàbá yẹn. Ṣé bàbá ti nílé ìkó àbí? Eh. Mọ̀ṣúrù Ramadan, ọmọ kí wo bàbá Ádámà, ọmọ pé ní Mùsàlùsì Awal, mọ̀ṣúgbọ́dù Ramadan náà ló kọ wọn so òun ni dáàbò awà ni wọ́n pè ń gbàgbà àǹdè láyé so báyìí pé ó ti dá mọ́tà tẹ́lẹ̀ ó ti dá gbogbo tẹ́lẹ̀ so eléyẹ̀ lòun ń bẹ tí wọ́n ń sọ̀rọ̀ níjọ́ yẹn tí ẹni yìí ti sọ̀rọ̀ ni ah! eléyẹ̀ ń sọ fún ọ pé ah, ẹni tẹ́ sọ̀rọ̀ òun mọ̀ dáadáa o nítorí pé bàtà wa mọ́nẹ̀ sẹ́yìn ilé dídá mọ̀tọ́ wà níwájú ọ́fíìsì tí wọ́n ń ta àwọn màtíríàsì bíi bíi màtíríàsì ń bẹ̀ yẹn bíi pẹ̀tẹ́sì yẹn ló ń bẹ ní òun gbé ńgbà náà so ńgbà yẹn kò tí ì lọ sí ó tẹ̀ sí káyọ̀dé tó nídi àbí ó tẹ̀ sí ìṣàwídé ó nídi mascom so is that professor tó ń lẹ́tọ̀ ní michael sọ̀hún ní riyadh so òun wọ́n sọ̀rọ̀ yìí lójú rẹ̀ ńgbà wọ́n sọ̀rọ̀ yìí lójú rẹ̀ ẹni tẹ́ sọ̀rọ̀ yìí ó mọ̀ dáadáa òun ó pè kọ́ wa bí báyìí hmm bọ́rọ̀ ti jẹ́ pé òun lọ́wọ́ pè mí lọ́rọ̀ mi torí pé tó pè mí jọ́ tó pè mí ẹ̀gàn sí owó rẹ̀ mọ́ èmi ò lówó tó ń sponsor mi olóhùn rẹ̀ láti sponsor mi. ṣùgbọ́n tó sponsor mi èmi nìkan wọ́n pè àti ilé mi ò tẹ̀lé ọmọ bàbá àjàkú tán ọ̀bẹ̀ dàbẹ̀ dá ṣé bàbá yẹn bọ̀ ẹ̀kọ́ ti dé sí mi. tó bá àjàkú àbí àwọn náà ti àbí ìwé àwọn ẹ̀rẹ́ sẹ́tọ̀

ọmọ bàbá blubaki òun bẹ ní èkó ń jọ yẹn náà òun mọ̀ mọ̀ bọ́ ó ní programu kan ṣùgbọ́n nígbà tá a parí ó kù sáadà tá a parí báyìí bẹ́ẹ̀ lọ lóde òun lọ́ padà gbé èmi àti ajá àkúrú abàdàn òun ló gbé ara sí Ìbàdàn òun ò tẹ̀ béèrè ibo la sọ́ọ́ sí ibo la sọ́ọ́ sí mọ́. ṣé nísìnyí ọ̀dọ̀ iwájú sheik mọ̀ṣúrùdì ramadan ramadan yẹn ìbẹ̀lẹ̀ mm. ti sọ̀rọ̀ yẹn ìbẹ̀lẹ̀ ti sọ kẹ ti sọ pé ntárakùnrin sọ yóò rí bẹ́ẹ̀ kéde pé déwájú sheik abibu mọ́ta abadan ayé kò sí ìrọ́kẹ́ nǹkan ah, irọ́ ní ìtùnú o àdéwájú rẹ o ah, irọ́ ní ìtùnú o àdéwájú rẹ o tẹ́ẹ̀ bá ṣe ẹjẹ́ kí n sọ nǹkan kan tẹ́ẹ̀ bá ṣe eh, abdulbaki kéde tó pè mí kí n lọ sí lọ́dọ̀ ẹnìkan

ibi tá gbọ́rẹ̀ ohun bọ́ ta ni àmìdì tí ó rí fà sí òun mọ̀ṣúrù náà ni ramadan ok mm. ẹ̀ tẹ́ bá ń fọkàn bá ọkùnrin yìí lọ kẹ́lẹ́ mọ̀ kó kùrọ̀ ayé òun ọ̀run ni iwájú sheikh mashood ramadan ni ó ti ń sọ ọ̀rọ̀ ló ti ń sọ ọ̀rọ̀ against sheikh uh, murtada salawudeen okay so Professor Kederu Alubaki ọmọ bàbá wa níwò kọ́nà bá ní pẹ̀lúkẹ́ bàbá. So, àwọn wá gbọ́ sọ̀rọ̀ yẹn, là ń wá pe ṣéèkù yìí pé ẹnìkan báyìí máa ń sọ̀rọ̀ yín pé sakasako owó ẹ̀yà fọ́tò rẹ̀ ẹ̀yà òun pẹ̀lú fọ́tò rẹ̀ ẹ̀ wà á gbówó lè lọ́wọ́ mọ́ tètè máa bọ̀ ni o wá yanjú ọ̀rọ̀ yìí o àwọn ní àwọn ò tiẹ̀ lówó ọkọ̀ lọ́wọ́ pòfẹ́sọ kídírù wá sọ pé àwọn ò fún wọn ní owó ọkọ̀ làwọn fi lọ sí èkó ní ní sheikh mọ̀ṣíwúdì Ramadan hmm. ìbẹ̀lẹ̀ ti ṣe ìjókòó àti ṣe kàkúrú ẹ wá máa gbọ́ tí fọ́mà pásọ mọ̀ṣíwúdì sọ ẹ máa gbọ́ o. mọ̀ṣíwúdì tó gbọ́ olójú ó dà mí lójú sọ ọmọ nọ́mbà àwọn orí àá. ẹ máa gbọ́ o. Àmì ìwádìí mú mi wá ṣàlàyé. Ọ̀rọ̀ wá ṣàlàyé bàbá bàbá.

ó yẹ̀ wá ní ti kù. Ẹ máa gbọ́. Wọ́n bá yà mí kọ́ńtò wọ́n yà mí kọ́ńtò tẹ́lẹ̀ mo ti rí ìrà. Bómi ìwà di adúrú owó ìṣègùn ẹgbẹ́ wa tó gbà wọ́n ní mọ́ lọ. Bọ́lọ̀ ti rẹ̀ wọ́n kú mi kọ́kọ̀ pẹ̀, mo tún rí Inú ni ẹgbẹ́ yẹn ṣe olùwọ́wọ́ mọ́sáàdì ọ̀rọ̀ ló wá kan ọ̀rọ̀ ní jọ́nà múlẹ̀ lọ́rùn àwọn àwọn oníkiri ọ̀rọ̀ ló láàárín àwọn àbá ní jọ́nà múlẹ̀. Olébùn different persons ẹ máa gbọ́ o. ọ̀rọ̀ ló kọ̀rọ̀. Two different persons two different personalities ló wà ìbọn bá yẹn o pé ọ̀rọ̀ kan rọ̀ láàrin àwa lálàáfà ewu ẹ̀ former pastor ní ọ́ níbẹ̀ ìlú mọ̀ now àwọn wá sọ̀rọ̀ yẹn fún tó ń ṣiṣẹ́ àwọn ṣiṣẹ́ lọ so àwọn wá sọ̀rọ̀ yẹn fún bàbá àmìdì èyí àmìdì ni sheikh mashood ramadan alimudarisu aliawal hmm. ni bàbá yẹn wá sọ pé ṣé ọ̀rọ̀ ìjọ lójú ọlọ́dọ̀ lójú ọ̀rọ̀ ìwá dé etí gbọ́ bàbá èyí ni sheikh abib mordecai làwa ní ẹ̀ẹ́ ṣé olè sọ́ọ̀tẹ́jú rẹ̀ lọ́wọ́ tó dà kúburú làwọn fi pe ọmọ kéwù wọn ẹ̀sìn orí fásitì lọ́mọ kí wọ́n bẹ̀rẹ̀ níta ni ṣé pàkúrú hmm, two different personalities. Ìyẹn ìwọ̀n máa rú so in tí mo fẹ́ ká dì mú bẹ̀ yẹn ò ní wípé two different personalities no refer sí wípé ọ̀rọ̀ kan rọ̀ láàrin àwọn alálàáfáà lọ́dọ̀ àmìdì hmm. and àmìdì is Sheikh Mas'ud Ramadan hmm. aka Al-Mudarris Al-Awwal. Hmm ẹni yẹn wọ́n sọ pé ìjọ ń sọ ìsọdọ̀ lójú wọ́n lọ́dọ̀ wọn lójú ọ̀rọ̀ ìwà dọ́dọ̀ bàbá kò lè get the same person mọ́ ẹlòmíì tún ni now ẹlòmíì tán wá rí fáàsì ń bẹ̀ yẹn oníṣẹ́ àbí mọ̀ká. àdébẹ̀ rárá. ẹ wulẹ̀ débẹ̀ rárá sọ ọ̀dọ̀ ṣe mashood Ramadan ibẹ̀ lẹ́sìn ṣèjókòó ẹ ti sọ ń bẹ̀ wípé ìdíje àpò sakasako owó o bẹ́ẹ̀ ààrẹ ọjọ́ mú solókùn alọ́ọ̀sán wá ní ẹ̀san lóore kásàmọ́ rántí wípé ohun tí a bá fi ahọ́n wa sọ ó wà ẹnu máa parọ́ ṣùgbọ́n lọ́jọ́ ẹnu wa pa ọwọ́ ọwọ́ sọ̀rọ̀ ẹsẹ̀ ẹni tẹ́ ẹ sọ pé tẹ́ ẹ fẹ̀sùn kàn nínú ọ̀rọ̀ yín òun láti gbé wáyé o torí náà in tó kù yìí kù báyìí lórí ọ̀rọ̀ ti ṣe ìsáyà kẹ bọ́ta padà kẹ sọ wípé bóyá ìtẹ̀mọ́ mú gbàtẹ̀ wà ní pásítọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti kó sí lọ́pọlọ ni ò tí kù ń ló ti wá ń dá ìláàmú lẹ́sí wá sọ pé àpò sakasaka tẹ́ ẹ bá tẹ̀ dákọ̀ ẹ́ ń bí lóòkù ó sì wà understandable tẹ̀bádàpọ̀ envelope à wọ́n sì ní kí n envelope lọ́wọ́ o owó ní sì ń bẹ́nu envelope yẹn o àbẹ̀ ń gbà táyà fọ́tò tán wọ́n gbà lọ́wọ́ mi o envelope is understandable kí ló fẹ́ pe sakasaka owó èyí ti rí ẹ̀yìn lẹ́kọ́ kúwẹ́ẹ̀tì ni èyí mọ̀mọ́ ni yí o àríṣẹ́kọ́lá gẹ́gbàdínpẹ́láyé gẹ̀ẹ́ kò sọ rí pé wọ́n gbé sakasaka owó fóun rí ní Saudi Arabia tó jẹ́ ààrẹ mùsùlùmí ọ̀pọ̀ yorùbá lásìkò tiẹ̀ ẹ̀yìn tó ń mẹ́fẹ́ nísìn aláàjì dídẹ́màdì ohun tó ti sọ rí pé sakasaka náà ti gbé owó fún orí ní Saudi Arabia òun gan ná owó tara tiẹ̀ sínú ìsìláàmù ni kí wàá ní ti yín bàbá bàbá òpùrọ̀ atúrọ́tà kí n ti yín láàárọ̀ ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run àárọ̀ ọ̀la lẹ́gbọ́ ẹgbọ́ ìtàn ìta arákùnrin gẹ́gẹ́gẹ́ torí pé àwọn ṣẹ́kù ọmọtán rẹ̀ ti wọn ọmọtán rárá mm. àwa UMB Universal Muslim Brotherhood of Nigeria àwa alágbà lálejò nígbà tó dé gẹ́gẹ́ bí ẹni tó rí vat sínú Islam ok àwọn tẹ́nu wọn wá tọrọ ẹnu tèmi náà tọrọ ṣùgbọ́n àwọn kan tó ju èmi lọ tó ń jà fún mi àwọn aláàtún wá gbàlejò lọ́la pẹ̀lú òbu aláwọ̀ láti aago mẹ́jọ kẹtìmọ̀rì sí mi live insha allah. lẹ́sìn zakati tẹ́ ṣe ń dakọ̀ ìjọba ni iléeṣẹ́ ìjọba ni ní kuwait kìí ṣe pé jamiya ló ní jamiya yasura islam ngo ni non-governmental organization ni bẹ́sìn zakati ti kuwait rárá jamiya kọ̀kẹ́kẹ́ lè ní ibi tí wọ́n ṣe section zakati fúnra wọn ṣùgbọ́n bẹ́sì zakati ní Kuwait ilé iṣẹ́ ìjọba ni ilé iṣẹ́ ìjọba ni so kéèsè pé wọ́n ìjọba máa ti ní ọ́fíìsì káàkiri lára gbogbo orílẹ̀ máa rí yẹn àwọn NGO ni hmm. non-governmental organization ni so kò ó tòrò fún ìjọba kan máa ti ní ọ́fíìsì káàkiri ìlú tí wọ́n bá rí so bó ṣe rí nìyẹn. àwọn ìjọ àmàlíyà àwọn tó ní kọ̀ọ̀dìyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Màsíhù tààrùn retí Ìsá ọmọ Màríyàmọ́ kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń gbẹ́kọ̀ dé ìyá níyà. Tí gbogbo wa lọ máa dájú fún kúrọ̀ ní Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òkúrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ́ wa ká. ẹ dákun ṣe torí àìrí ẹ̀fọn atalé ẹ̀ méjì. alákùnrin yóò tún sọ̀rọ̀ kan nípa ah, international basket footballer. alájùmọ̀. akim ọlájùmọ̀. ó tún sọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú pé ìwé ìrun tó ń kọ ìdánwò ìgbàgbọ́ pé wọ́n gbówó ńlá kalẹ̀ owó yẹn pòórá bẹ́ẹ̀ pé ẹni tó sì wà ní ìjájẹ náà ọmọ ṣáké ni ǹjẹ́ ní àìjà kankan nípa ẹ̀ sà. ní àìjà kan rárá lórí rẹ̀ ṣùgbọ́n ó ti ń dákan ọlọ́dún ọlọ́dún ìpínlẹ̀ ti ń kọlẹ̀ pé jẹ́ táwọn obìnrin kọlẹ̀ ti pé báyìí báyìí báyìí mi ní àìdí àkànkan ní àìdí àkànkan pé pé ọmọ tàbí bẹ́ẹ̀ ni mi mọ onítọ̀hún mi sí láìdí àkàn nípa rẹ̀. Ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà káyáwó làwa níbẹ̀. Mary Zagulam àti ṣéèrù ahmeda tó lẹ́sìn ìdáníyà pẹ̀lú ìbọ́límù nìyà kúkú rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú